them a real asshole. But a long time, we a fight for your slice of the bread. Them a scheme and a dream and a wish we fi dead. But a god and we dead. I know just now, we a scream and a cheer for the team. Them a plan out fi bench we and them rule supreme. Like and them want fi clean. Well imagine, we a try move out of the shop. Them a cry and a spy and a try stop with clock guess how we back? Tell them so we bless. Tell them we bless. Tell them we bless. Tell them we bless. Tell them we bless. Tell them we bless. Tell them we bless. Now see me spend my last to impress. Tell them me no waste my own me invest. Make them know me girlfriend want put in verse. Tell them me still look fine. i me still a blow them mind. So you nah see me pressure no man like some piss. Nah sir, we make our own a success. Nah, hesitate but take we interest. Stay focused, me a time for progress. Nah, follow them make the road and beaches. No matter where a man want, talk me careless. And this me want you digest. Uh. We a strive and a reach to be goals. Them a fight and a spite through them in control. Them a real asshole. But a long time, we are fight for a slice of the bread. Them a scheme and a dream and a wish we fi dead. but I God have we head. And I know just now, we are scream and a cheer for the team. Them a plan on fi bench we and them rule supreme. Like a them want fi clean. You can imagine, we are trying move out of the shackle. Them a cry and a spy, them a try stop we clock. Yes, I walk for back. Tell them so we bless. Tell them we bless. Tell them we bless. Tell them we bless. Tell them we bless. Tell them we bless. Tell them we bless. This is Fresh Radio. We play feel good music. Music like this. I got a feeling. Take me down like I'm a domino. This is the rhythm of the night. That tonight's gonna be. Music, Music to make you feel good. This is 105.9 FM, your feel good radio. Roadshow. Roadshow. With Captain Raleigh. At 4 p.m. on Fresh 105.9 FM. very good evening and welcome to Tuesday's edition of The Road Show with Rolake. I'm always excited to be here on Tuesdays. As you know, my ladies join me on the show to discuss what we like to call matters arising. <laughs> and it's a full house today. Everybody's in the building. I'm going to start from Shala Filani. Shala, what's going on? Welcome on the show. Thank you and everything is fine. Nice. Merry Gift Sunday is here. What's up? What's up? What's good up? Good afternoon, Captain. I salute good. you. Nice to have you here. Nice Olamide here. is here as well. Olamide, what's going on? Everything's fine. I love your hair. Thank you. Yeah. <laughs> I'm hiding it, please. Thank you. Thank you very much. I appreciate it. There's a long oh, story oh, oh. behind this hair, but okay. let's not get into that. <laughs> and I have Dolapo here as well. Good, good afternoon. Evening, Captain. Good. I, I, don't know if it's evening or afternoon. Some people say afternoon. evening starts from 5 p.m. Yeah it's evening somewhere. That's what I say. If not in Ibadan, somewhere in the world, it's evening. So yeah. good afternoon, Dalakwa. Welcome on board. Thank you. Ma'am. We only have 30 minutes on the show, so let's dive straight in. I want us to discuss something that is, you know, popular. I don't know if it's a misconception, so I guess that's what we're going to dissect on the program today. This particular phrase, a lot of women have heard it, a lot of girls have heard it, guys probably have, have heard it too, but it concerns women. So when they say bad girls get good men before good girls, would you say that's a myth or a fact, in your opinion? A lot of people say, oh, the bad girls, they marry first. They always get the guy, nice guys, the rich guys. And then the good girls are always roasting. Would you say that's just something that we say? Or would you say that's really what's happening? That's a real reflection of what you see around you and in society? Hmm. <coughs> okay. Okay, let me go. Olamide is going first. Yeah, I would say it's really what is happening in the um, society. That bad girls get the good yes, guys it's just or the get the pickings. Okay, I got to meet my friends, okay. my classmates this um, last weekend, and we discussed at length. Okay. Like practically when she was um, she was in school doing her clearance, mm, everything. Mm, mm. She had this guy, like she had this guy all over everything. She, the guy was there for her. Do you understand? So uh, along the line the guy ex came in, like came back, they mm. were together again. Okay. Looking at how she has been with this guy, she even to the extent I know it might not it's not compulsory. She prayed for the guy when eh, things went wrong for him, mm. and everything started coming up again. Mm. And he still went back to this his ex, okay. the ex that cannot do anything. According to her, I don't know. No, okay. It's not. She, she says she's not. She's not saying it from the fact that points that okay, she's being jilted now. Mm -hmm. But she's saying about that that is the fact like okay. what she she saw and what people even told her about okay. the girl. Now okay. this girl she doesn't do anything. She she's not like my own my own friend that does everything for the girl. For the guy. For the guy, sorry. And the yeah. guy chose and the guy chose the, still now. Now the guy is not in, in Nigeria, but the guy built a house in Nigeria and the girl is there not your friend. Not my the friend. The girl that you consider a bad a bad girl. Okay. Mm-hmm. She's not. So you see, that's what we are saying. So that's one example. Like one example, and it, we and have, it, many have, many like okay. that. I have many things to say back to that because you know, like men, eh, sometimes. Hmm, I don't want to say they are the hmm. devil, but sometimes they can be. I don't know. And let me tell you why I say that because the ex, he's only gonna. You're hearing this from your friend, right? we don't know if the ex is a fantastic woman as well. Mm. Remember that if a man wants to get with you, he's not going to come and tell you nice things about his ex. Yeah. He's going to say, "Battle, oh, she was not nice. Yes. She wasn't there for me. She's too demanding. But he was there with her for some reason. So clearly he loved her. So we don't know if that girl is really a bad girl. All we know is what the man said to your friend. I don't know if I'm making any sense. So yeah, the jury is out on that one. I don't know if we can say it's a fact yet based on that example. Yeah. Who wants to go next? Okay. I think I should go next. Very good. <laughs> fact or fiction? I, I think it's not fact. Okay. Because when you want to talk about facts, you have to have figures, you have mm, to have mm. surveys, you have to have research having been done. I, I still haven't found any research, I still haven't gotten any figures. But the fact that it is not fact doesn't, doesn't mean, mean, it's not, not a, fact. widespread belief. <laughs> yeah. <laughs> yes. And yes. it's not just in Nigeria. Yes. I mean all over the world. Come to Africa, go to Europe, it's a widespread belief, but it's not fact. It is not truth. Okay. Uh, it's just I'm trying to remember something like that when you know people. Je- oh, there was a time when you used to say that the world is not spherical. Mm-hmm. That if you get to the end flat. of the world, you're going. So, because no one had done any, no one had found out the truth behind it until someone came and said, "No, the Earth is not." You flat, know, flat, it's spherical. Then spherical. Mm. So it's just like that. It is a truth that, or is, is something that has become acceptable but is not proven. Then the question, next question I want to ask is what is your definition of bad or good now these are subjective exactly so you if you if these definitions are subjective based on culture based on geographical location then you cannot generalize but this is what i might want to submit it's possible that it's the mindset let me give you an example so maybe um I'm not going to be. Let me just use religious people. Some religious people just feel okay. So because um, you know, I don't do this kind of thing. I don't do that kind of thing. There are some things I shouldn't do. Like I shouldn't wear perfumes. I shouldn't use deodorant. And then you see someone else who probably is wearing trousers and earrings and then smelling all nice. Now to the religious person, she might think, oh, that one is a sinner she has earrings, she's looking good, she's smelling all nice. But the men, see that other person and look like, oh, I wish my woman could be like. Can you just, you know, look good? I'm not saying be wild. But I'm saying just look good. Some so, sort of, you know, sex You know, appeal. just something. But you just be like, no, my fate is my fate. You know, I don't do this. I don't do all of that. That's why you would say dear like mm. oh my pembe. But the other person, so now that's why I said it depends on perspectives and mindsets and personal views. So our definitions of bad or good are subjective. subjective. Okay. Mm. Yeah. Some people would say, Shola, before you respond, that for the context of this conversation and uh, and because Mary Gift pointed out the subjectivity <laughs> of bad or good as the case may be. So let me break some things down. Bad in the sense that maybe from religious perspective or just from the perspective of wanting to be morally upright, right? Mm -hmm. Or self-righteous, uh -huh. as the case uh-huh, may yeah. be. We would say baddies, the kind of girls that you will assume maybe through university did Aristo. Mm. Maybe oh. the kind of girls that, you know, do hook up. Okay. Mm. Yeah. Okay. So yeah, that kind, I, I think that you know. Well, to, to, let me let me be frank. Now, let me become a, an African woman. Mm. The truth is, some of these ladies, even though there are no facts or figures to it, mm. some of these ladies actually get some good men real quick. Mm. And I think why they do that is because they don't come with an entitlement mentality. Mm. They just say, Look, I know I've not been perfect, and then they are real and they are willing to accept. And they are willing, yeah. Unlike the other one who just feels like everything should fall at my feet because I haven't, the whole world hasn't seen the unders of or, my skirt or something. Okay. So that's that self righteousness. Yeah. So I think it's, it's, a, it's a mindset. mindset thing. Shola Filani, what fact or fiction in your opinion? Yeah, to me it's a fiction. Okay. I don't believe that because you know all these bad girls that has done you know this aristo thing while they were in school university days at the end of it i think this all this thing always bounce back at You think? Yes. I'm happy that, um, you I'm, um, you I'm, think. Yes, I'm <laughs> thinking. no, okay. but some, some, some actually have this. Um, you know, they're so lucky with it, and they get away with it, and everything becomes their past. But some, their past follows will, them. Yes. So that's why I'm saying that some, they might get away with it, but some, it will still catch up with them. So okay. Mm-hmm. before you say anything, okay. Mary Gift, let's okay. hear what Dolapo has to say. Um, I'm gonna support Mary Gift on this because I don't really believe it's a fact because I feel that it is a mentality that everybody has come to own that this is how it is meant to be, and I can say it because so many examples are out there that people have seen. Okay, this person was like this and then she moves out of a particular phase and then she lands mm, a mm, good man. Mm, and you hmm. are here, you are the spiritual sister, so judging to say, every and you're like, oh, I, have been I've been good all my life, I've been perfect, I've not even done so many things, hmm. and this person that has done so much has gotten married, and you're here, you're like, ah. So I believe that it has it, it, it's more like a mentality that people have come to own than it being a fact. Mm. Okay, thank you very much, ladies. I think that was quite balanced, you know. Um, so I'd ask you, you're really good friends, girls that you, in an ideal situation, would recommend to your brother. Are mm. they hmm. married? Mm -mm. The girls that are working, that you would consider upright, that you consider independent, you consider a catch. No. A, eh, are a lot of them married? No, no. no. A, a, lot of them are not, but some but of them are in relationships. Okay. Well, I might disagree with, with them that uh, the people I would recommend to my brothers, maybe a few of them are married, maybe not a lot of them. But there's there's a point Shola raised that mm. I, I, want to disagree with, and when she talked about um, you know things that they had done, eventually catching up with them, I quite disagree with that. I know that it's a normal belief here when people say, oh, because sometimes they say it in Yoruba, "Otishen you meta," so it's, it's, it's life, you know, catching up. No. Because I feel before you draw conclusions, you have to go back and find, check out what exactly happened to this person. Some people find themselves in situations or scenarios they never particularly wanted to be in. Sometimes life happens. So that means we have to give everybody equal chances. I don't. That's very true, but that doesn't still mean that sometimes things from the past don't come back to the yes. and if you want to be in a particular happen. situation, it's choice this thing is choice. Which is also choice. true because there are situations choice. that you've been in that you could have chosen to do things, yes, compromise exactly. your standards, but you chose to suffer through it. Yes. And not do things that maybe some other people might that's do. But that being said, our realities are different. Different. Yes. That's, so that's the, the things I that I might not have to choose. Some people, like I was watching something today. It's a BBC report, and it's about sex for water. We've discussed water poverty a little yes. bit and how not having water affects women disproportionately. Yes. Mm -hmm. But mm-hmm. can you believe in some places in Kenya, to fetch water, the mm-hmm. women have to trade their bodies. Now, in my reality, I can't even imagine where that will happen. Mm. But for those women, it's a case of I need water, I have a baby, what do I do? I don't have money to pay this guy to fetch water. And he's saying you're going to pay with your body. She mm. makes mm. that choice. Would I make that choice? Maybe not. But as I was watching it, would I judge her? No. no. That's you thank you, so you this this this, this example and that's the sense of not being judgmental I know feel that this example you're not being judgmental. This example because, it's made. not just about not being judgmental. It's also because I feel as though I agree that what's bad is bad and what's good is good, but I also understand extenuating circumstances. Yes. So the question is, if that same lady in Kenya comes to Nigeria and happens to want to marry your brother. Let's say she's had to sleep. <laughs> Maybe no, if okay, I know. <laughs> you say no. You that? I hate. You see, I like to be real. Hold up, hold up. So, you know, I like to be honest. Yeah. I would wish I would say no. It doesn't matter. But wow. if I know, <laughs> ah. that's, where, that's that's the point I'm driving at. That our our biases. Yes. Come on yes. now. It does the fact that the lady has done that doesn't, doesn't make her a bad whether she's person. a good person or a bad yeah, person. Yeah, that's the point Clearly. I'm driving at. Clearly, but unfortunately, but, but we are humans. One house. unfortunately, I'm human man. Uh, yeah. So, <laughs> yeah. Yes. it's four sixteen on the clock. This is Fresh One Zero Five Point Nine FM. Let's take a short break. We'll be right back. When we come back, we'll open up the studio lines. You can call us on 080-3232-1059, 80 1059 and of course on Twitter. Drop your comments. Join the conversation. Find us on Twitter at Fresh FM Ibadan. We'll be right back. Fresh 105.9 FM. Invigorating. Titi, I'm leaving now. Okay, mommy. Bye bye. <laughs> Eh, make sure you use this hypo bleach sachet to wash all the clothes, clean the bathroom, mop the floors, and uh. uh, uh one sachet for all this plenty work? Huh? See you. This new Hyperbleach 200ml bigger sachet will help you do more. Yes, sir. Introducing the Hyperbleach 200ml bigger sachet. The bigger sachet you've been waiting for. Now you can do more disinfecting, whitening, and cleaning for just 100 naira. The new 200 ml Hypo Bleach Sachet is available in all stores. Mmm, bigger 200 ml Hypo Sachet to do more housework. Hypo go Hypo! I find the strength I need every time love is unconditional. Nothing serves this love better than a bowl of Indomie. So, show some love with Indomie. When I wake up in the morning, I need something to help me start my day. Start my day. Pick four, five, six has DHA. It helps my brain to grow. It helps me to be oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six. oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six kẹ̀. bẹ́ẹ̀ni ó ní àlékún DHA èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé bákan náà ló tún ní káṣíọ̀mù fítámìn D àti onígá ńlá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. mo fẹ́ràn ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè pic four five six tó ní àlékún DHA èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé fi kún àwọn èròjà ìṣaralóore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. <laughs> dàgbà kó lágbára kó pẹ̀lú mílíkì ìdàgbàsókè big four five six lójoojúmọ́. I find the strength I need every time. Show some love with Indomie. No matter where you no matter how we be, I go always ready for you. I know oh. It's a win-win for me and you So win oh. Fresh 105.9 FM. Invigorating. 22 minutes past 4 p.m. This is Fresh 105.9 FM. Welcome back. It's Girl Chat Tuesday. My ladies are in the building. I'm Rolake. I've got Mary Gift Sunday. I've got Shola Filani. I've got Olamide in the building. Dolapo's here as well. And together, um, we're discussing matters arising. That's what we like to call it. But our topic today is about a uh, phrase, a statement that is often said, you know, it's been passed around from generation to generation. And basically, we want to know if you agree or disagree. We've talked about our opinions of that particular statement statement, and I want to hear from you. Fact or fiction, myth or misconception, is it true that bad girls get good guys first or get guys before good girls? Would you say, in your opinion, in your observation, in your expert's <laughs> opinion, that that's fact? Let's take our first call. Hello, good evening. Yeah, good evening, my general. I salute you. Welcome on the show. Is that Faith from Akimori? Yeah, you are right. Good well, evening, um, ladies. Let's have your contribution. Good evening. Bro. Good evening. Eh, eh, eh, yeah. Well, to me, we do see that it happens. Hmm. But that, if I as you see it in a spiritual way, that tells you that uh, in a spiritual think. way. Okay, we're yes, listening to this. God don't think. God don't think the way we human being think. Okay. You know, human being we are quick in judging. You know, hmm. we we always see errors in other people. Do Though it is normal due to our thinking. Mm. But God don't think the way we always think. Mm. The person that you think uh, is doing wrongs or is one of those people that do disturb the peace of the community, and you later see them in high places. You see them marrying good people. You see them acquiring good jobs. Mm. But, you know, when they are making their correction before God, we don't know. Mm, so it is only God who can just judge. So that is why we, they always tell us that we should not judge. Mm. Don't judge other people with their errors. Mm. So it is only God who is perfect. Okay, thank you. So nobody is perfect. Thank you so very much. Let's give other people a chance to contribute. Thank you so much. And I guess it's a valid point. What I might think is unacceptable, somebody else is willing to look past those things and you know go on the journey with that person. So it's valid. Let's judge less and you know. Hello. Good evening. Hello, good evening. Kabiroli. Hi, good evening. What's your name? Where are you calling from? My name is Sunday Okunombo. Welcome on the show today, sir. We're happy to have you here. Yeah. Let's have your contribution. You see that uh, that all discussion we are discussing there. Hmm. What what pay Peter may not pay for. Hmm. Is is actually some people that they did something bad, they get away with it, they become somebody in future. But some try it, they die on it. For example, now a lady that we see uh, behaving as a harlot hmm. on the street, if I want to recommend somebody now to go and marry that lady, I will not recommend. Even though the lady seems to look uh, so good, hmm. but because of the job that he's doing, at the end of the day, that thing may turn on her. Hmm. If it is a man that fight on the street, I will not recommend him for a lady. At the end of the day, that, that fight may turn on her. Look at this. Uh, this woman that died now, that, that man is a bad man from beginning, and he turned on, on him now. So that is it. Okay. So sometimes, sometimes our behavior, it looks so somehow to judge. Okay. But it's only God that can judge judge. Thank you very much, Mr. Sunday Okunova. I appreciate you and your contribution. 080-3232-1059, 080-7777-1059. Hi, good evening. Oh, good evening. Good evening. What's your name? Where are you calling from? I'm Okwe calling from Songo. Hi, Okwe from Songo. Let's have your contribution. Yeah. Um, when we talk about bad girls, mm. who are bad? Who are the bad ones? <laughs> That's a good yeah, question. Girls, <laughs> who are the bad ones? Mm. Even those dressing as if they are innocent, as you picking on the job and like most of some of them are not even a, a good housewife material. Honestly okay. speaking. Okay. You know, we don't judge ladies by the way they dress. Okay. Some ladies they put on dresses, but that's what they wish. That's what they want. Mm. That's how they know how to dress. So we shouldn't um, um, call anyone a bad one. Yes, sir, we that. get that. We understand that. But well, you didn't answer the question. The question is, in your opinion, people always say the bad ones seem to marry first, this, that, and the mm. other. Would you say that's mm. true, or would you say? Mm, yes, Yes, it is true. Okay. It is true. The reason is because they mingle. Hmm. So they are out there networking. They get to meet more people. They, have more they choices. Mingle, yes. Okay. They mingle with people and mingle with people. People. Um. Some people will see the qualities in them, hmm. qualities which they which they like in hmm. them, and they they may choose them as their choice. But you know, these are our people. Then eh, I don't want to go out, no clubbing, nothing. how would man see you and you meet oh, husband you are not going out you are just in if you are just inside your house. that's why they said uh, those bad ones uh, uh, see good husband why would they see good husband. Mm. when you, you do not mingle. Mm. you are just there indoor. Thank you very oh, much, sir. Thank you so much. We appreciate you. Because of time, unfortunately, we're going to take one last call. I think he's made a valid point. I mean, while you're there on your high horse, being self righteous, you're at home, you're in your office, you only go to church. Nobody sees you, right? If they can't see you, they can't toast you, my <laughs> sister. Hello, good evening. Good evening. Hi, please reduce the volume of the radio. What's your name? Where are you calling from Thank today? You. Mr. J from Challenge Battle. Yeah. Okay, please reduce the volume of the radio or I'll have to let you go. I've done that. Thank you very much. Let's have your contribution. Yeah. What what you are discussing this evening is mm. very important and it's happening on daily basis. Okay. So do you think it's For a me, fact, what, first of all, or a myth that the bad um, girls get um, men before the good girls? It, it, it's not a fact, but people are trying to look at it as it's a fact. Okay. You see, uh, if you see all these ladies who dress like uh, Deeper Live, without hearing Seventh Day Adventists like and uh, SU and SU, and all that SU. So <laughs> yes. they, they, they, they, look at them as old school. They, they don't want, but all these ones that exposes their body, you know, going to clubs, jumping up and down, and they have their way. Mm. The hmm. devil is making it look at as if is uh, the, the, fast way to get hooked up. Hmm. It's not. Okay. These ones, if they continue to pray, God will give them. Because I believe that what you cannot stop when you are single, hmm. when you get married, it will be very difficult for you to stop it. Hmm, interesting. Thank you very much. So unfortunately, because of time, I've got to let you go. I don't think that's a hard or fast rule. Time, I mean, this life is about seasons and phases, right? Mm -hmm. So, what was applicable when I was in uni is clearly not applicable now. I might like the same things, but I'll learn to enjoy it in different ways. So, if I like music and I used to go clubbing when I was in uni, mm. now there are other ways I can consume that same music. There's live band, there are jazz events, sure. you know, there's so many ways. So, I don't think, I think maybe that may be more true for men. <laughs> <laughs> Your bad habits from before marriage, sometimes you can't stop it, but that's about human beings. We're out of time, guys. In one word. Bye. Bye. This is Fresh 105.9 FM. Thank you for hanging with us. I'm back at 7:30. Please don't go anywhere. Don't touch that dial. Fresh 105.9 FM. Invigorating. kan mọ sọpọ lọ́hùn mú ẹ má yẹ̀yẹ́ ara rẹ kan mọ sọpọ lọ́hùn mú ye ọmọ aráyé burú wọn ní ká púpọ̀ má yẹ̀yẹ́ ara rẹ kan má sọpọ lọ́hùn mú ẹ. ara rẹ kan má sọpọ lọ́hùn mú ara ká má sọ pálọ̀ mú ẹ ọmọ aráyé burú wọn níkà púpọ̀ ọmọ aráyé rẹ̀ ká má sọ pálọ̀ mú ẹ. nínú ètò ọlọ́run ọba láyé ọba tó dá wa ó sọ àwọn ọ̀rọ̀ olówó iyebíye tọ́yà kẹ́dà ọmọ dìmú kọ́ fi sí ìgbéraga ọ̀tọ̀ ọ̀tọ̀ ni kó o dúró lórí ntọ́lọ̀ ń fún ẹ ọba mi kórìíra ìgbéraga ní tí mo fi jọ́ lọ́hùn lọ́fẹ́ bá mi fà yẹn ọmọ ìyá mi má ṣe gbéraga àmọ́ mọ kínní kan dájú tá a bá ní kó o má gbéraga mọ selling point yẹ gbogbo àwa tá à ń ṣe wáàsí tá a jọ ní wáàsí níjọ́ tó o bá tó o mọ selling point yẹ ló develop kí la yẹ fẹ́ràn lára ẹ njọ́ mọ́ ntá yẹ fẹ́ràn yẹn lọ bẹ̀rẹ̀ sí polish ọjà tó ń ta táyé ń wá sọ́dọ̀ rẹ̀ so lérò pé oògùn ló mú wọn wá ni lọ́mọ selling point yẹ kí ni ń wù wọn lára tó ń ta tó fi jẹ́ pé wọ́n nìkan ni wọ́n wá kọ́ wa múra sí kinní yẹn kó má jẹ́ kó bàjẹ́ ìyàwó lọ́ọ̀dẹ ọkọ tọkọ bá fẹ́ràn rẹ selling point wa o study ẹ̀ pé kí n lọ́kọ mi fẹ́ lára mi kọ́ ọmọ wa tún nǹkan yẹn ṣe ẹ̀sìn lọkọ ẹlòmíì fẹ́ràn lára ẹ̀ mọ̀jáde wọ gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ńjọ́ ẹ̀sìn bá bọ́ ìtẹ́ ń pè natural love ó kéré láyé bóyá ló gbogbo ìfẹ́ ló purpose yóò nídìí tó fi fẹ́ràn rẹ̀ àmọ́ kọ́ ni mi kàn tiẹ̀ mọ nǹkan náà orí mi máa ń dàrú tí mo bá rí ọ ní wèrè lẹ́yìn méjèèjì ó gbọ́dọ̀ nídìí tó fi fẹ́ràn beauty ni tẹlomi bó ṣe rẹwà lọkọ rẹ fẹ́ràn beauty bá bá bàjẹ́ ó ti tán náà mójútó ẹwà mi ní ọjọ́ ó di iwájú ó di ẹ̀yìn bọ́ ti mọ̀ pé ńlá dánwò rẹ̀ máa tọ́jú ẹ̀ kó o fi pa dílé lórí bí ọba kú bẹ̀ kú bẹ̀ ńbẹ nù tí ó jẹ́ selling point ti obìnrin míì ìbálòpọ̀ ni bọ́kọ rẹ̀ bá dọ́dọ̀ ẹgbẹ̀rún obìnrin bí ìgbà tí tí tí ń lọ jẹ ìkorò ni tó o bá ti mọ̀ bẹ́ẹ̀ má jẹ́ ọwọ́ akótó rí o Allah selling point ti obìnrin míì oúnjẹ ṣíṣe ni tó o bá ti mọ̀ bẹ́ẹ̀ má fún oúnjẹ dá o selling point obìnrin mi àlùbáríkà ara ni bọ́ ọ bá ti ń yọnu sọ́kọ rẹ̀ orí rẹ̀ ó máa pọ̀ sí ni má jẹ́ ọ jẹ́ kíjàdé kó o sí ọ̀rọ̀ sọ sí tó bá rí i pé òun ò rí ṣe mọ́ yóò lé ọ dànù látàkìrà náà sọ̀gìrà. fíìmù àsọmọtẹ ìnálíbà ó dọ́ta tó dé mi mú kí látàlẹ́ àṣàdé ìnálíbẹ̀ òdọ́ta tó dè mí mọ̀kìlátà ní asadi. ìlòdè tó ń yẹ yàrá rẹ lọ́dọ̀ ẹni tí ọ̀fẹ́ rẹ̀ ọ̀fẹ́ parẹ́ síbẹ̀ ni wàmínà libali yàtẹ antohib wàmọ́ntohib yóhìbù gairak nínú àdánwò tó ga ni kí wọ́n máa fẹ́ràn èèyàn kó fẹ́ kú síbẹ̀ kó wọ́n sì máa fẹ́ràn ẹlòmíì èèyàn pọ̀ láyè wàá rí dóòlù láì wá sí àtúnwà lákin ìdáná sàlá lè kọ̀dọ̀ dọ́kọ̀ lè fọ̀dọ̀. wà á rí tó láì wá sí àtúnwà lákin ìdáná sàlá kọ̀dọ̀ dọ́kọ̀ lè fọ̀dọ̀. إذا نزل القضاء ضاق الفضاء. wọ́n fi ajá léèrè wọ́n ní kí ló kìí ṣe ajá lòun ò kí ń débi tí bá ti hẹ́ẹ̀tì òun ajá yìí dé mọ́sálásí tọrọ mọ̀ pé wọ́n ń gì bàjá bá rí mọ́sálásí máa pẹ́ lẹ̀ ni tọrọ mọ̀ pé tó ń bá wọ bẹ̀ wọ́n hẹ́ẹ̀tì òun bẹ̀ ibi wọn bá ti fẹ́ràn rẹ n'i lọ kí ló dé tọ̀ ń rẹ lọ́dọ̀ ẹni tí ò mo ti ni a sì máa bára àdúgbò ṣe a sì máa ṣe ẹni tá a fẹ́ tí ó fẹ́ ni kí láàjà mọ́ ọ̀rọ̀ ni kí láàjà mọ́. ẹni tá a fẹ́ tí ó fẹ́ ni kí láàjà mọ́. ọmọ ìyá mi má yẹ̀yà rẹ̀ jù kún àyàn lé kún ọlọ́lá lé bóyá ṣe kún alé àmọ́ tó o bá yẹ̀yà rẹ̀ jù nítorí o lérò pé ó rí gbà ò ní rí gbà. ọ̀tọ̀ lówó ẹni tó yẹ̀yà rẹ̀ ọ̀tọ̀ lẹni tó kún rẹ̀ lébọ́lọ̀ ti ṣe. mọ́ lójú kòkòrò ní tiẹ̀ kọ́mọ wa lọ jí olówó nídàjí gbàgbàgbàgbà mo ti tún dé ẹ ṣàánú mi wàláì kò ní kọ́ ṣàánú ẹ ọlọ́run ní kọ́ lọ́ọ̀dì mọ́ ọmọ ìyá mi ìwọ̀nba ní kọ́ yẹ̀yẹ́ ara rẹ mọ́ má fi ọlọ́run lẹ̀ nígbà kan má gbéra rẹ ga àmọ́ má yẹ̀yẹ́ ara ẹ fẹ́ nìyàn nítorí pé kíni kò yẹ̀yẹ́ ara ẹ fẹ́ nìyàn wàláì kò ní kàn fẹ́ràn rẹ o ẹjọ́ tó o bá rò ẹni ó fẹ́ràn rẹ lẹ́jọ́ tó o rò ó nítumọ̀ lọ́dọ̀ ẹ̀ ẹjọ́ ẹ ò ní nítumọ̀ lọ́dọ̀ ọ̀tá ẹ gbogbo ẹjọ́ tó bá ń rò wótòwótò ló ń ṣe ọ̀tá ẹni kì í pòdì kì í pòdù ọ̀yà wàyí ń tẹ́ dínú mi ní adínú mi kàmọ́ wà dàtí wàyí ń tẹ́ ní àánì tẹ̀lékọ́ni àǹkànà ìyá kìlànà ń ní yún ani àkìyà yàtọ̀ wà nánú ìdá mìtìnà. aṣáájú tàgàníyà ọmọ ìyá mi ẹni tó bá lóun ètì ẹ sọ pé wọn náà ètì ẹ ẹni tí ń gbéra ẹ sápamọ́ fún ẹ ìwọ náà má tún lè kiri mọ́ ọlọ́run ó mú wá bá ẹ yín tẹ́ dínú mi ní tó bá gbéfẹ́ rẹ mi adínú mi nǹkan mọ̀ wá. ọmọ mi náà máa yàn fẹ́ràn wá fẹ́ràn ẹ̀ yányán yín ní tó o bá gbéra ẹ jìnnà sí mi bó o ṣe fẹ́ gbéra ẹ jìnnà stẹ́ẹ̀pù ẹyọ kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbé lọ́wọ́ ọ bá èmi pé mi ti rin kìlómítà kan sẹ́yìn kìlànà gani yun a ní àhí àyàtà ònkàlùkù ló lè dáyé gbé ònkàlùkù ló lè dáyé ṣe láì rí kejì ẹ̀ níjọ́ èmi àti mò ń bọ̀ níjọ́ èmi àti ẹ̀ ń bọ̀ nínú oyún ṣe àjọ wáyé ni ìbejì tí àjọ wáyé gan ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n dáyé kí ló dé tó wàá kú sẹ́nu ọ̀nà èmi tó jẹ́ pé ńjọ́ tí mo ti dáyé ibi ọmọ tí wọn bí mọ́ mi wọ gbàgbé ẹ̀ ni n ò béèrè ẹ̀dùn ní àárọ̀ ìpéǹbo ní ju bí ọmọ sí èmi àti ọjọ́ wa rìn níwáwó pé lágbájá dandan mo gbọ́dọ̀ kú sẹ́nu ọ̀nà ilé torí kíni kìlà anága ni yún ani ayi ayata dami lóhùn wà náà nù ìdá. mìtìnà ṣáàdù tàbá níyà. tá a bá wọ sàré ọ̀tọ̀ọ̀tọ̀ látún pàdé. mìtìnà ṣáàdù tàbá níyà. kí ló dé tí wọ́rọ̀wọ́ tó jẹ́ ọ gbádùn nítorí kí lágbájá ó lè bá a fẹ́ràn ẹ̀. ọmọ dara ẹ láàmú ẹni ọlọ́mùbá bá ti sin pẹ́pẹ́ fúrú tí ọba ti fẹ́ràn ìwọ náà dàrún náà nù. ọ̀gbọ́n tọ́lọ̀ ń sọ fún ìyá anabi isa ni ya anabi jésù ọlọ́ni rẹ̀ mariam wakuli wasurobi wakuri ahainan ima tarayanna min alibashari ahad fakuli lahu inni nadartu lirahmani sawman falan ukalimali yawma nsiya. ó ní rẹ̀ anabi mú ìyá anabi jésù ìyá anabi isa ọmọlóbi àwọn tí wọ́n fẹ́ gbọ́gbọ́ wọn á fẹ́ sọ̀sọ̀kúsọ wọn á wá bá ẹ fakuli jẹ ntọ́da wọ́sọ̀rọ̀bì mùtọ́da ina. fira ẹ̀ lọ́kàn balẹ̀ fa ima tara yanamina libasari ad tẹnìkan bá wà bá ẹ tó fẹ́ gbé ẹ lẹ́nu gbó fakuli ní nazaratura amani sọ́ọ̀mà sọ fún wọn pé lónìí mo ti sàdé nfọlọ́n pé máa gbà wẹ̀ ẹ ní mo fẹ́ lò níbẹ̀ ni pé ẹ̀dá máa gbà wẹ̀ Hmm. ọsọ̀rọ̀ kan kọ̀tà létí ìwọ náà gbà wọ ẹnu wọn padà nídìí ẹ ọmọ ìyá mi èyí á máa gbà wọ ẹsẹ̀ ọwọ́ àyàn lọ lé títí kò ní túmọ̀ sí ìwọ náà má débẹ̀ mọ́ ọgbà wọ ẹsẹ̀ nìyẹn èyí á máa gbà wọ abẹ́ ìyàwó rẹ ti mọ̀ wípé tọ́ba ti dọ̀rọ̀ bíbára ẹni lò pọ̀ ó lè pa ọ́ síbẹ̀ ìwọ náà wá díjú mọ́rí fún ọgbọ́n tọ́lọ̀ ń wínú Kúránì wàlàtí takafuna nuzuza unna fàáyìndú unna fàjúròhùnà fìlìmọ̀dọ́jìn fàdérìbòhùnà ọlọ́run ní tóbìnrin bá fẹ́ fi wàhálà pa yín ẹ kìlọ̀ fún títí kò gbọ́ ẹ ṣe wáàsí fún kò gbọ́ fàjúròhùnà fìlìmọ̀dọ́jìn ọjọ́ tí ń retí pẹ̀sùn mọ́hún ẹ gbàwé abẹ́ sọ fún pé mò ń gbàwé abẹ́ lọ́wọ́. ẹ lọkọ. àmọ́ ṣé wọ́n lè ṣe ìwọ tó jẹ́ pé tó bá ti sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ dún ní ibi ìgbà náà nẹ́pà sọ̀kì ẹ̀ àbùkù ò ní yé kàn ọ́ tó o bá lè mọ gbàwé abẹ́. Allah bólóúnjẹ bá rí ọ tó bá rojú fàìjẹ tẹ lọ́rùn hmm. dànù àtòun àtòúnjẹ mọ́nyàlè sùn ẹjọ́ sunu lé sí kọyìn sí gbogbo ń tó bá rí ọ sọ pé rárá kò sí ń tọjọ́ hmm. èmi lọ fẹ́ máa fi eléyìí ẹ̀yẹ ṣé tá a bá nínú sàárè sèyàn sún obìnrin bẹ̀ ni ìbáyé náà láti ṣe wàláì yóò mú rẹ̀ wálẹ̀ gbàwé ẹnu gbàwé ojú orin tó ń wò tí ń kábùkù bẹ́ẹ̀ gbàwé ojú ń bẹ̀ nítorí pé kíni nítorí ọjọ́ tá a pàdé ọlọ́run má yẹ̀yẹ́ ara rẹ nítorí ọjọ́ kan má ara rẹ kan máa sọ pọ̀ lọ́mú ẹ̀. ọmọ ìyá mi ṣé máa ń wá zankabi máa wá zankabi òṣùwọ̀n tí a bá fi wọn nǹkan fún ọ ni o fi wọn ẹni ọ gbàpọ̀nlé wá gbàpọ̀nlé fún ẹni ọ gbàbùkù wá ìwọ náà rọra páàkì ẹ̀ fún ní pásù bó ṣe mọ ni ọ mọ má yẹ̀yẹ́ ara rẹ. kàn má sọ pọ̀ ló ẹ má ara rẹ kàn má sọ pọ̀ ló ọ̀rẹ́ má lè gbàgbé tí mo bá gbáyé ó afa sayidu mayi ẹ̀ làbújá ọlọ́run mi yọ́nú sábò Allahumma àmín àwọn yẹn nílà aka ìkú pọ̀ jù hmm. mo gbọ́ ìtàn kan pẹ̀lẹ́rú ọlọ́run kan tó pẹ̀lú àfa mẹkáníìkì ni ó gbé mọ́tò fún ó sì dọ́gbọ́n gbowó tí ò ṣe mọ́tò ó dẹ̀ yé pé ọkùnrin yìí á ọkùnrin yìí gbà mí àmọ́ nítorí kọ́fẹ́ kí mọ́tò yẹn ó kú ọ̀sánwó fún un ńgbọ́ wa dijọ́ kan aláàjì tá a dẹ̀ ń wí ọlọ́run bùn ní àwọn ìwòsàn oògùn àgbo níyàwó ẹ̀ bá jí láàárọ̀ ní bá ń ṣe kàtàkàtà ní bá gbé wá sọ́dọ̀ àfa àfa déédéé owó tọ́gbà lọ́wọ́ àfa làfa kọ̀kọ́ ni kọ́kọ́ mú wò wá náà iye báyìí kọ́kọ́ mú wá ńgbọ́ gbà yẹn tán lọ́wọ́ ẹ̀ ó ṣe rúkìyà fún ó fún lágbo lára ẹ̀ bá yá ó wá ní kó tó mú lọ mú iye báyìí wá ńgbọ́ wá sanwó tán ní gbọ́gbọ́gbọ́gbọ́ owó àbòsítọ́ gbà lọ́wọ́ mi ń jọ sí níta kọ́kọ́ tí mo gbà. Allah ọlọ́run mi lọ́jà ló fi fàdánwò kan ọ mo á ṣẹ̀ṣẹ̀ gbowó sẹ́ mi. má yẹ̀yẹ́ ara rẹ̀. ká má sọ pé ọlọ́run mú ẹ. má yẹ̀yẹ́ ara rẹ̀. ká má sọ pé ọlọ́run mú ẹ. ọmọ aráyé búrò wọn ní ká púpọ̀. má yẹ̀yẹ́ ara rẹ̀. ká má sọ pé ọlọ́run mú ẹ. ẹrú ọlọ́run tó sanwó ètò yìí ìyẹn aláàjì wa dr suleiman akànni ọ̀làdìtì jp tí wọ́n ní iléeṣẹ́ sao petrol tó kárí ayé à ń ṣe wáàsí yìí nírántí àwọn òbí bàbá wa tí wọ́n jẹ́ ẹni tó ní iléeṣẹ́ sao petrol sao ọlọ́run ò mọ́ padà lẹ́yìn wọn ṣàlékún oore fún wọn ṣàlékún dùnú wọlá títóbi alukur'an atẹ́kùn ọ̀sán àti tòru ẹkúnlẹ̀kún jẹ́ màmá jẹ́sùn kan níbẹ̀rà bàánà ọlọ́run. àmì olúwa Mama jẹ́sùn kan níbẹ̀rà bàánà olúwa Mama jẹ́sùn kan níbẹ̀rà bàánà olúwa ẹkún ọ̀sán àti tòró ẹkúnlẹ̀kún jẹ́ máàmá jẹ́ sunkan níbẹ̀rẹ̀ àbànà olúwa. ṣé akéwò gba góòlù ìdòwò pọ̀ ẹ sì gbádùn ajínyìn dọ́ba ẹni ń wọkọ̀ tí ń wáyà má jẹ̀rà kálé tó o bá ń bẹ nàìjíríà text message tó o bá ń bẹ lábúròdù lo whatsapp má rojọ́ i need an husband i need a wife àádẹ́dẹ́ lóhùn bó ṣe rí nìyẹn ẹni fẹ́ ralẹ̀ ẹni fẹ́ ralẹ̀ ẹ bá lè ṣe akéwò gba góòlù ìdòwò pọ̀ àwọn ilẹ̀ tá a ní promo lórí ẹ̀ on thousands of acres ńlá ní ní alápákó ó fèsì títí ìbàdàn lagos expressway ni ìrìnsẹ́jú mẹ́wàá ni láti tó géètì ìbàdàn síbẹ̀ ó fèsì títì ni ilẹ̀ farmland ń bẹ́ńbẹ́ ti industry ń bẹ́ńbẹ́ ó jẹ́ cheap bàjẹ́ one point five là ń tà tẹ́lẹ̀ per acre àti sọ di eight fifty thousand naira fásìkò ramadan nìkan ilẹ̀ ẹ̀kọ́lé tó wà ń bẹ estate twenty four hours nínú abẹ́ ilẹ̀ kọ́lé wà nbẹ̀ òun náà fèsì express ni ìyẹn à ń ta ní seven hundred six hundred tẹ́lẹ̀ ó ti padà sí five fifty thousand lásìkò Ramadan àtúnìkan lẹ́yìn ẹ̀ tó jẹ́ farmland òun wọnú díẹ̀ five hundred thousand naira ní eka ọ̀nà Ìbàdàn sí anílẹ̀ níbẹ̀ buy one acre get one acre free seven hundred thousand naira ní tibẹ̀ yẹn ọ̀nà Ìṣẹ̀yìn sí six hundred thousand naira buy one acre get one acre free àwa anílẹ̀ anílẹ̀ nígboro Èkó níbàdàn a ní lẹ́yìn redeem camp àwọn ilẹ̀ kọ́lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ wọn ó ṣe nírọ̀rùn ẹ mọ́ ọmọ yín wálé ẹ̀kọ́ wa royago group of school gbogbo àwọn ọmọ náà ni wọn ó la wọn ó la láàfíà wọn ó sì la àlùbáríkà jù wá lọ láyé ẹ mọ́ ọmọ yín wá sílé èkéwu wa ọ̀fẹ́ ní ilé èkéwu gbogbo ẹ̀ lọ́lọ́run ó ṣe nírọ̀rùn. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. When I wake up in the morning, I need something. It helps my brain to grow. It helps me to be smart. Oh. my milk, oh. yeah. My milk, oh. yeah. My milk, yeah. My milk, yeah. La la la la la. Ìyá Mo ń ṣe oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six. oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six kẹ̀. bẹ́ẹ̀ni ó ní àlékún dha èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé bákan náà ló tún ní káṣíọ̀mù fítámìn d àti oníga ńlá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. mo fẹ́ràn ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè pic four five six tó ní àlékún dha èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé fi kún àwọn èròjà ìṣaralóore oore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. dàgbà kó lágbára kó o sì jáfáfá pẹ̀lú mílíkì ìdàgbàsókè big four five six lójoojúmọ́. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd. فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run atọrọ àlékún kí ọlọ́run atọ́lá rẹ̀ fún anabi wa sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ni ètò yín ètò wa ètò máa ń dé sí etígbọ̀ wa ní dédé àkókò yìí tí àwọn afa wa fadilatul imam asheikh suleiman muhammad awal amubiyaya tí wọ́n bá ní yànnà náà alámàrí lórí alámàrí ẹ̀sìn wa tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ní yànnà Bóríjà Central Mosque bákan náà ìmáàmù àgbà fún wa ní Green Mosque ní Gbági àwọn afáwa ti wọ́n kalẹ̀ فوتي أسالي فليتفضل مشكورا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله wasalatu wasalamu ala rasulillahi wa ba'ad fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọ̀pọ̀ ní fọlọ́n ọba. alhamdulilayi ọba tó ṣì wá ní mùsùlùmí. alhamdulilayi àtún tọrọ àlékún ìkẹrẹ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam. ẹ̀ ń tọrọ ọba láti bàmà jẹ́ kẹ̀ fún gbogbo ayé alọ́ bá ní sàlékún kí anabi wa o bá ní sàlékún ọ̀la rẹ̀ ẹ̀yọ́ mọ̀ yà lápapọ̀ à ń bi alọ́sùn àtàlákọ́jọ́ kéèmí àtẹ̀yìn báwọn ti ọ̀kẹ́ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam níjọba alikiyama jẹ̀mọ́ ibi tá a sọ̀sì lánàá òun náà ni pé ara tí wọ́n tún fi sọ òru ìbẹ́ òun ni wípé kọ́dírù ń bẹ̀ yẹn wọ́n gbèrò fatia pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n lọ́nlọ́mọ́ mọ̀ wá bá wọn wípé kọ́dárù ni pé lẹ́yìnlátùlẹ̀ kọ́dárì ni òru tí ọlọ́run ọba tí máa ń ṣètò lórí ọ̀rọ̀ kádàrà ṣùgbọ́n àárín yìí ó yẹ ká clear rẹ̀ dáadáa kó lè yé wa dáadáa nítorí pé ó yẹ ká máa béèrè pé ṣé bí kádàrà wọn ti parí èèyàn tẹ́lẹ̀ kí tó ló ku òru yìí pẹ̀lú ọ̀rọ̀ kádàrà dé jamaa naam fi adi leila yuqaddaru ma yakunu fi tilka sana ọdún tí a fẹ́ mú yẹn nǹkan tí yóò ṣẹlẹ̀ lọ́dún gbogbo ẹ̀ pátá ní dáadáa láburú wọ́n mọ̀ pé gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ àkíyà rẹ̀ ẹni tí wọ́n kọ yìí ọ̀nà mẹ́ta òun ló pín sí a ní alikitabatulẹ̀ azaliya eléyìí ọlọ́run ọba ti ṣe oní tí wọ́n ti kọ́ tipẹ́tipẹ́ wọ́n kọ́ ń gbà wo wọ́n ti kọ́ ṣáájú kọ́lọ́run tó dá sánmọ̀ àti ilẹ̀ bíi fifty thousand years níbo ni wọ́n kọ́ sí wọ́n kọ́ sí filawele mahfud sínú pátákó àgbà gbogbo eléyìí jẹ́ ihun tí ó ṣẹlẹ̀ pátápátá lódìdí iye ọmọ tí wọ́n bí láyé iye ìràtọ́ lọ́wọ́ dà iye ẹranko iye tí ó gbèlú omi iye tí ó gbèlú ilẹ̀ iye tí ó rẹ́rìn iye tí ó sunkún iye tí ó bì iye tí ó jàgàn iye tí ó ní bí gbòògbò ẹ̀ pátá wọn ti ṣe ṣáájú wọn tó dásẹ́mọ̀ àtìlẹ̀ fún fifty thousand years eléyìí jẹ́ àmọ́ wípé kádàrà tó ń kálukú lòun léèkì ó ju ayé gan lọ ó ju sánmà lọ ó ju ilẹ̀ lọ kí ni wọ́n fẹ́ máa dààmú ara rẹ̀ sí ọjà ń tọ́ fẹ́ lò lọ kọ́ àwọn ìpẹ́ nìkan bọ̀ change kádàrà rẹ̀ ẹ̀ wọ́n bọ̀ sọ dìgírí kan wọ́n sá sùn kò sí ti ń jábẹ́ o eléyìí ni kádàrá àkọ́kọ́ òun kọ́ ní ọ̀sẹ̀ Lailatul Qadri wọ́n ti parú èèyàn qabla khalqi samawati wal ardi gbósè wánú àdìsí Abdullah ibn Amr ibn As radiyallahu ta'ala anhuma wa ardahuma ọlọ́run ọba sọ̀tàlá sì tún bá nítọ̀ kásẹ́lẹ̀ nínú suratu ar wípé eléyìí o ibi tọ́lọ́run ọba ń tọ́ka sí ìyẹn tọ́ba ọlọ́run ọba máa ń parẹ́ a máa ń filẹ̀ kádàrà ṣùgbọ́n o ìtí àpátákó àgbà tó ẹ pé ti ń bẹ́ńbẹ́ kìí chẹ́ǹdì ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ òde ní ẹlẹ́ẹ̀kejì ó ní alikitabatul umuriya òun ní tí ń kọ tí ó ṣẹlẹ̀ sí individual kọ̀ọ̀kan ọmọ nàbí aramọ kọ̀ọ̀kan níbo ni wọ́n ti máa ń kọ eléyìí wọ́n máa kọ alálìjẹ̀ níní sí ọlẹ̀ ọmọ nígbà tí bá ń bẹ níkùn ni o nínú ìyá rẹ̀ kí wọ́n kọ kí ni tọ́fẹ́ wá gbáyé wá ṣe irú arísìkí wo ni ó ní olùsìn ni ó jẹ ni àbúrò wo ni ó jẹ ni bákan náà yọ pẹ́ láyé ni àbí ò ní láyé tọ́ba kúrò láyé olórí ibú ni ó wà jẹ́pàdé ọlọ́run ni àbólórí rẹ̀ inú ìyá rẹ̀ náà ti parí eléyìí ó sọ ọlọ́run ní àṣẹ̀rídù mẹ́sàrídà fi ìbátan omi olórí rẹ̀ ilẹ̀ ń tọ́jẹ́ pé orí rẹ̀ náà ni ti ń kọ fún tó gbé jáde láti inú ya rẹ̀ wá sórí ilé ayé wà ṣèkíyù mọ̀nṣẹ́kíyà fi ìbátan omi olórí ibú náà sì rè àti inú ya rẹ̀ ní ẹ ti gbé sàfikẹ́tì ẹ̀ lé lọ́wọ́ àwọn àyè mẹ́jẹ̀ ní ẹ̀kọ́ bá wa kọ́ bọ̀ ẹ jọ kápẹ́ tó tọ́ra jẹ́ mùsùlùmí tá à ń sin lọ́hùn ẹnìkan ò lè chẹ́ǹjì kádàrà ẹnìkan wọn èèlò kádàrà ẹnìkan wọn mọ̀ lémi kúrò lẹ́ni o wọ́n tún lémi délùú èbò wọ́n mọ̀ lémi kúrò lẹ́bò ni o wọ́n tún lé wálé wọ́n ti kún kádàrà mi o wọ́n ti kún kó sí ń tọ́jú eléyìí nínú tá bọ́lọ̀ wọn bá lò wọ́n ti parí ètò ìró ìpátá pátá ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wá ní alikitabatu asanawiya ihun tí ó ṣẹlẹ̀ lọ́dún kọ̀ọ̀kan wọ́n wà lọ́ọ́ rè pátákó àgbà yẹn wọ́n kọ́ padà pé lọ́dún yìí o àti tí wọ́n ti kọ́ lórí ẹnì kọ̀ọ̀kan náà lágbájá ọmọ lágbájá ta ní kàbáyà ọ̀sẹ̀lẹ̀ sí èyí tí ó ṣẹlẹ̀ sí nínú ọdún yìí déédéé iye ẹkú tí ó sùn nínú ọdún yìí déédéé iye ẹni tí ó rìn nínú ọdún yìí ọdún yìí àwọn kan ti wà ń pò ọlọ́run ó yẹ̀ wọ́n sà àwọn kan ò sí ń pò ọlọ́run fi hàn bẹ́ẹ̀ wọn ò àwọn kan ló mọ̀ tẹ́lẹ̀ wọn ò dò mímọ̀ padà wọn ò àwọn kan lẹ́ni tí ń bẹ lẹ́ni òkè tẹ́lẹ̀ àwọn kan ẹ̀rìn ní ẹni tẹ́lẹ̀ wọ́n paramọ́ sunkún àwọn kan ti lálàáfíà tẹ́lẹ̀ wọn ò ní lálàáfíà mọ̀ àwọn kan ò lálàáfíà tẹ́lẹ̀ wọ́n paramọ́ lálàáfíà àwọn kan ò bìrí tẹ́lẹ̀ wọ́n mọ̀ bíbá ìníìsín àwọn kan gbogbo tí tí wọ́n ti fà kò tó tẹ́lẹ̀ yóò mọ̀ tó báyìí èyí tó ti tó tẹ́lẹ̀ kò ní tó mọ́ òru láti kọ́ dírì èyí tí wọ́n ti kọ́nu pátákó àgbà èyí tó wá jẹ́ tọdún yẹn ó ní wọ́n wà á máa yọkọ yọkọ yọkọ yọkọ yọkọ lóru yìí olùlọ́nà bá fi sọ wípé inna kunna mundirin fiya yufraku kullu amrin hakim wa amrullahi kullu hakim gbogbo àwọn làmọ̀rì pátá òru yìí láàmú yanjú rẹ̀ lẹ́yìn tí ó ṣẹlẹ̀ ní ọdún yẹn àwọn apá kan mímọ̀ ní ara àdìtẹ́ tó fi sọ́ba eré jẹ̀mọ́ eléyìí gan béèyàn bá gbọ́ eléyìí ṣé kò tó tẹ́nìkan ọmọ wa tẹ èmi àti wípé wà á yan nǹkan kankan ooru téèyàn máa fararolẹ̀ fọlọ́wọ́n ọba pé dáadáa ni ojú ọjẹ́ ìntì mbẹ́lẹ̀ fún mi bẹ́ẹ̀ sì ni gbogbo ntàwí náà kò ní máa rọrùn bẹ́ẹ̀ náà àfikọ́ jẹ́ pé èèyàn jẹ́ ń tọ́ fẹ́ ṣe déédéé oríire òun náà ni ó fi máa rọrùn fún àmì bí ọlọ́sùn àtàrà àtẹ̀mí àtẹ̀yìn kọjọ́ ọ kójú ọjà sí kíni o oríire fún èmi àtẹ̀yìn o dáadáa oníyanjá bá ń bẹ̀ ní kíkọ. jẹ̀mọ́ra lọ́kùnrin àti lóbìnrin ó ti wá jọyé wa gbangba gbangbangba wípé Laylatul Qadri òun náà lọ ládùúrú àwọn ìròyìn tá a sọ yìí tó tó báyìí ìbéèrè wa ni wípé haliya baqiyatun aw rufi'at ṣé Laylatul Qadri sótú kùsàyé dìsìn abọ́lọ́n ti kó kú òǹlẹ̀ látàyé ànábì sallallahu alayhi wa sallama jẹ̀mọ́ra gbogbo ẹni tó bá sọ wípé Laylatul Qadri kò sí mọ́ wọ́n sì gbọ́ ni lẹ́látùlù kọ́dírì ìyá bàákíyà ó tún sẹ́kù dòní di ọdún tí ń bọ̀ lọ gbére títí tọ́lọ́hún fi sọ pé kò sí ayé mọ́ àtìgbà tọ́lọ́hún bá fẹ́ sí kíni o tí ó kà ń lẹ̀ kí lè rí wa tá a fi sọ bẹ́ẹ̀ àníbi sọ̀rọ̀ àṣà tòótọ́ wọ́n sọ wípé wọ́n ti kó ń lẹ̀ rufiat àwọn mímọ̀ ni wípé intanẹ̀bì sọ níjọ́ tí àwọn kan pinnu lẹ́mìí tí ń jà tánàbì sọ wípé wọ́n kó ń lẹ̀ ànábì sọtọdún yẹn òun náà ni wípé rúfìà ilimu àyìnìhà fìtílíkà sánà ilé mọ́jọ́ tí ó jẹ́ lọ́dún ìlọ́lọ́run kó kú àwọn kan wàá sì sọ ti àwọn méjì kan ni wọ́n ń jà à ń padà bọ̀ nbẹ̀rẹ̀ náà torí pé ọ̀nà àmọ̀sáìlù kan nù tá a padà ṣàlàyé dáadáa ó sì ń o jẹ̀mọ́ Lailatul Qadri ọwọ́ wà láàrin àti ètò ó la àwọn tọ́jọ́ wípé wọ́n máa gbé àwọn òru míì sí Lailatul Qadri wọ́n sọ wípé ẹni ìlàjì oṣù bíi Shaban wọ́n làwọn máa dúró lóru rẹ̀ bíi Rajabu àwọn máa dúró lóru rẹ̀ bíi kirikan àwọn máa dúró lóru rẹ̀ bíi jùmọ́dàlù wùlá jùmọ́dàlù àwọn gbogbo àwọn eléyìí ó làwọn aláṣejù lórí àwọn àlámárì sí Lailatul Qadri nígbò ni wàá máa bọ́ sí sẹ́nu Shaban máa bọ́ sí ni àbí Rajab inú Ramadan náà ni likoli layi ta'ala شهر رمضان الذي أنزل فيه القرآن ولقول الله تعالى إنا أنزلناه في ليلة القدر nínú Suratul Baqarah Ọlọ́run nínú Kùránì nínú Ramadan yìí òun la sọ Kùránì kalẹ̀ ó sì tún sọ wípé nínú Ramadan òun Lailatul Qadri wa á sì wá máa gbé sí oṣù mi jẹ̀mọ́ tòótọ́ hadith wa tó dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ dọ̀dọ̀ ń sí Ọlọ́run wípé tíṣà bá ń bá dá méjì ọlọ́run ọba subhanahu wa ta'ala yìí máa fi orí jì gbogbo ẹrú tí ọba ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ́dún ọlọ́run ó forí jì àyàfẹ́ ń bá ṣẹbọ pẹ̀lú ọ̀rọ̀ ọba àtẹ̀ntì kínní kan tí ọ̀dà ti ń bẹ lẹ́mìí rẹ̀ sọ́mọ làkejì ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ànábì sọ ntọ́lọ́ máa ṣe lóru ni kò sọ pé kẹ́nì kankan wa ká dá òru ìyá lọ́tọ̀ ká wá máa sọ pé pápá fúrukọ là ń ṣe ṣùgbọ́n láti kọ́dírì ọ̀tá gbogbo wọn yọ̀ ń bi eléyìí ọlọ́run ọba ń dára èèmọ̀ tọ́ga lóru ó tó wá ń pè à ìwọ tó ọba fẹ́ wakùsà oore jí lóru dojúkọ míì mọ́ gbàgbàkúgba mọ́ pẹ́kọ̀pípin wá bí ń ṣe pín dáadáa fún ọ wá ẹ̀rín wá làáfíà wá dáadáa eléyìí jẹ́ nǹkan tó clear dáadáa lórí ọ̀rọ̀ kíni o Laylatul Qadri tó bá wá rí báyìí tá a ti gbọ́ yé pé Laylatul Qadri ó ṣẹ́kù sínú ẹ̀sìn eléyìí o wọn ò kó lọ o àti ẹni a kó lọ wọ́n sì gbọ́ sí ọdún tànàbí ni a kó lọ tọdún ni ànábì ń sọ pé wọn ò sì kó náà kú olórílẹ̀ lọ́dún náà dọ̀hún wọn ò fẹ́ jẹ́ nìkan kọ́ mọ ọjọ́ tí ó jẹ̀ mọ́ níjọ́ ni ọ̀dà àti wàá pẹ̀kùn Laylatul Qadri wọn ò kó lọ ó sì ń sẹ́kù àtúnwá gbà pé òru Ramadan ni ọ̀dà fi ayyi laylatin ní Ramadan oṣù wo ni wa òru wo ni máa bọ́ sí òru wo ni máa bọ́ sí nínú Ramadan jẹ̀máà àwọn mímà wọ́n bá ní fèsì lórí eléyìí wípé fúnra lọ́sùn àtàlá ìlọrin àníṣà sálàm láti lè bá a fi àwọn nǹkan tí ò yé wa láti lè fa àfi yé wa ní ẹ̀jẹ̀ wọn ń tọrọ bàbá fi yí ànábì náà sallallahu alayhi wa sallam tá a bá wà lọ rèé wo hadith imam bukhari gbà wá àti imam muslim min hadith abi sa'id al-khudri radiyallahu ta'ala anhu a rí wípé ànábì gan sallallahu alayhi wa sallam kèé ma pàtó òru àfi àwọn ọdún kọ̀ọ̀kan tọ́lọ̀ ń fi hàn láwọn àsìkò kan kò sófin hàn mọ́ àwọn àsìkò kan ó fi hàn tó jẹ́ ọ́ gbàgbé kí ni ti ń fa gbogbo àwọn eléyìí bó ní gbìyànjú ànábì ṣe tèmi àtẹ̀yìn tá a fi sárápá ń tètè láti gẹ́ẹ̀tì òru yẹn abusadi ní ìtakafa anusa salam anusa salam ìtakafa ashul ula min ramadan yuridu lẹ́lẹ́ta alqadir ramadan lòde o lànà bí ibakura arúfọ́ lọ́wọ́ ba nínú ilé ọlọ́run láti ìgbà tí ramadan ti di ó wàn ó dá one to ten ramadan yìí yìí sì fi kura arúfọ́ lọ́wọ́ bóyá ń ṣe dédé Laylatul Qadri nígbà ọ̀ya wọ́n fúnra pé ah, kò sí inú bí tó ti sẹ́yìn thumma ìtakafa al ashul awsat nígbà tó tó di pé yẹn ah, tó gbé láti lẹ́fún di twenty ànábì tún ṣe ìkóraró sílẹ̀ ọlọ́run ní mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ eleven to twenty sumaqil ọlọ́run bá ránṣẹ́ sí oúnjẹ ọlọ́run ọba lójú rẹ ni omi sí ni innaha fil ashri al-awakhir ìrẹ́ ànábì kò sí ní one to ten tó ṣe o kò sí eleven to twenty o wá sí twenty one to thirty ah alusa ni kò burú kò sí mushkila nígbà tẹ̀ tó wá fi hàn ànábì wọ́n ní kọ́ dáa ní mọ́júmọ́ rẹ̀ òjò ọ̀rọ̀ tómi ọ wà tẹ́rì ọ wà so ọba lọ rèé bọ́ sí òru twenty one ọdún tí wọ́n sọ fún ànàbí ọbọ̀ sí òru twenty one rẹ̀ àdúgbò sì ń bẹ́ẹ̀ níbi tó ti ṣe ìtìkáfù òjò wa tún rọ̀ kọ́dà mọ́sálásí ń kan mi tó tó tó níjọ́ náà báyìí ó ń ṣe ọlọ́run wá kí àsùbá tàn fáwọn èèyàn ó forí balẹ̀ lórí ilẹ̀ ìgbà tí ó forí balẹ̀ orí ẹrọ̀fọ̀ tómi ń bẹ níbi iwájú rẹ̀ báyìí ó ní kíni o ní àdéhùn sàlám ló forí balẹ̀ sí àwọn èèyàn wá ní àwọn rí ànábì báyìí àgàgà anásù sọ pé farao aitu atharolma watin ala jabahatihi fasajada fìmá ìwàtin èmi gan mo rí ire pa omi àti kíni o àti ẹrẹ̀ níbi iwájú ànábì sallallahu alaihi wasallam jamaa ẹ̀dàkùn ẹ̀fì báyìí tọ́ba di ọ̀lẹ́jà wa pàdé bóò làwọn àfáà sì lórí àdìífì tó fi á ń táwọn wá sí òru mẹ́wàá gbẹ̀yìn èwo ni ó sì jẹ́ ń bẹ̀ àwọn ọjọ́ wo ni máa ń jẹ́ èwo lọ́wọ́ àkádù bá inshallah rahman tọ́lẹ̀ mi ìjọba ti gbà ibi láti máa tẹ̀síwájú tó bá dọ̀la wassalamu alaikum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. It's 5 p.m. This Ramadan, taste to no refreshment with Top Tea. Gorgeous iris, sensual rose, delightful where are you going looking like you want to beat somebody my sister see me see trouble I oh. beg, see wetin i order see wetin dem deliver give me it resemble oh. and i don't pay online oh. chai Now why me i dey like buy online only on jumia because i fit pay on delivery and return or change my item for free if i change my mind. and you tell me before oh. Now jumia go dey buy from going forward for first in apparel Now me and you today. Zumbo. Zumbo. enjoy peace of mind that comes with pay on delivery when you shop on jumia and avoid stories that touch jumia your everyday delivered. When I wake up in the morning, I need something to help me start my day. Start my day. Pick four, five, six has DHA. It helps my brain to grow. It helps me to be smart. Oh. do oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six. oúnjẹ òwúrọ̀ pẹ̀lú mílìkì ìdàgbàsókè pic four five six kẹ̀. bẹ́ẹ̀ni ó ní àlékún DHA èyí tó ń ṣe àtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé bákan náà ló tún ní káṣíọ̀mù fítámìn D àti oníga ńlá protein láti mú àwọn ọmọ rẹ dàgbà kí wọ́n sì lágbára. mo fẹ́ràn ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fi mílìkì ìdàgbàsókè pic four five six tó ní àlékún DHA èyí tó ń ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọpọlọ tó jí pépé fi kún àwọn èròjà ìṣaralóore fún àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni. dàgbà kó lágbára kó o sì jáfáfá pẹ̀lú mílíkì ìdàgbàsókè big four five six lójoojúmọ́. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. pọ̀ tó ní kẹ́ ẹ ṣe. the problem is that um, they they can't speak good Yoruba language good Yoruba that is your problem. tó lè sọ Yorùbá kọ́ mọ́ bọ̀ irọ́ o um, kí ló kọ rẹ̀ um, agbára sún síwájú flood wọ wọ báyìí. wọ bọ sápá bí. Ah, inú kọ́ máa bọ̀ wọ báyìí. bọ sápá bí. àgbàrá máa ń wọ ni. àgbàrá máa ń wọ ni. Eh, eh, oh. hmm. we will bulldoze this place. Uh, joy wà lọ sọ̀rọ̀ wọ́n wá báyìí ṣe é bọ̀ wà á sọ̀rọ̀ ọ̀tàn. a fẹ́ a fẹ́ ṣàlàyé nǹkan kan fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé eh. torí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni wọ́n ti ń bi wá hmm. eh, wọ́n ní blast eh, fm fm nígboro hmm. ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ bó ṣe jẹ́ hmm. fresh fm urban ló ní blast fm so ajásí wípé fresh fm ló bí blast fm. lára ọmọ tí fresh fm tó bí. bí ni blast wà. blast fm iṣẹ́ tiẹ̀ wá yàtọ̀ gédégédé sí iṣẹ́ fresh fm. máa ń gbé mi sókè. agbọ́sẹ̀ fẹ́ rí wèrè. <laughs> ibẹ̀ yẹn kọ́ ni kinní wà. ṣe rí àwọn àwọn blast crew. crew. Hmm. bọ̀dá ìpanu dènà àwọn tẹ̀lé. Ah. èwo ni. tẹ̀lé lanu lẹ́bi pọ́ọ̀sì aláwọ̀. àbí. sori jẹ̀rin ah. bí ṣọ́ọ̀ṣì àgbẹ̀ ni. kí ló dé láyé kátà ló jírí lẹ́nìí láti ní ọ́fíìsì ló ti ń bú èbú bọ̀. Hmm, ìwọ owó tẹ́lẹ̀ ìfọ ẹwẹ́ ẹ̀pẹ́ ṣe papọ̀ gbégbà náà lẹ̀. Ah, ah. kí là ń sọ bọ̀ ladies evangelist lulu lulu lulu ọyá wa lulu fún wa. kí àwọn èèyàn. kí àwọn èèyàn. lórúkọ ẹ lédè yorùbá bi. lédè yorùbá lédè yorùbá ẹ kúrọ̀ lẹ́ orúkọ tèmi ni lulu ọláolúwa fàdúkì. kí náà ń lù gan. nǹkan tó ń lù èdè ah. òyìnbó ni èdè gẹ̀ẹ́sì ni lulu. ni lulu yẹn bẹ́ẹ̀ ni. ọkùnrin olú orúkọ yẹn gangan ọmọ ìlú wo sì ni. ọmọ Ondo ni mí. apá àbólò Ondo. Ondo town. Ondo town. bẹ́ẹ̀ ni fi o tún fi fọnẹ́sì. Ondo town. town ni òyìnbó ni town. town bẹ́ẹ̀ ni ọkẹ ń bọ ń bọ lọgbọn bọ but mo wà mo wà ń bẹ mo wà ń bẹ last weekend. Eh, ah, ah, ẹ ẹ ń bọ ládùúgbò yín lóńdó. Ah, orúkọ yẹn máa ń sapa ẹ lórí bó ṣe máa ń ṣe. wọ́n á fẹ́ béèrè pé gẹ́gẹ́ bí ọmọ Oǹdó àtàtà ǹjẹ́ o kì í lé yín Ah, ó gùn kàmú kàmú ó ní nǹkan kan ti sọ gbogbo èèyàn ẹni tó jẹ́ ara wa a ti ara wa pé ọmọ wa. ọmọ ọmọ amúlà méjì ojúṣe yẹ. ìrọ̀ o ti o o ti generalize gbogbo ẹ̀. ayala máa ń fi ìlà sí right hand side. Ah, eh? right eh. hand side. right eh, ni láti wá wa. níbi igẹ̀ ibẹ̀ náà ni atọkùnrin àtobìnrin yín òpèjú kéèyàn máa dájọ lọ. so you are a member of. blast ninety eight point three fm. owó oh, ṣe pé you can say that again. Ah, blast ninety eight. tálẹ̀yìn tálẹ̀yìn ẹ wá ń bí ẹ wá ẹ wá ẹ wá. joy love. o ah, ti fi lọ́ọ̀fù kún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni orúkọ ẹ nìyẹn joy love. kò sọmọ Yorùbá rárá ni ọmọ yorùbá la wa. apá abo nílẹ̀ yorùbá. ọmọ ondo state. Ah, ondo nìwọ náà. Eh, eh, bẹ́ẹ̀ni sá apá abo ní ondo. òkìtìpupa. òkìtìpupa ni. bẹ́ẹ̀ni sá kí ni local government yín. ìrèlè local government. ìrèlè local government ǹjẹ́ àwọ̀ tiẹ̀ délé. o ah. ti pẹ́ lomi ti de bẹ̀rẹ̀. òkìtìpupa this way to ni wọ́n náà. this way to ni. yàyà kí ọkọ tiẹ̀ kí ikọ ẹ máa lọ sọ̀rọ̀ máa bọ̀. bọ́ báyìí àwọn aráalé fẹ́ mọ àwọn eégún tó wà lẹ́yìn Blast FM kọ́ lè mọ̀ pé àwọn Fresh FM náà ló wà ní Blast FM ah. inú stúdíò kan náà ni Blast FM àti Fresh FM ló wà ọ̀pọ̀lọpọ̀ wọn. ó wá ń rìn ah. ó ń tu ó ń tu ó ń rìn ó ń já ó wá ń rìn ó ń rìn ó wá ń kí ó ń kí ó wá gbéra ó gbéra ó gbéra kò làbúrẹ́dì mọ́lẹ̀ ó gbéra tán orúkọ rẹ. yàyà. ọláìdé lórúkọ tèmi. ọláìdé kí ni. sọ̀rọ̀ sókè bó ṣe máa ń sọ̀rọ̀ ní blast. amosu ọláìdé amosu. ọmọ ìpínlẹ̀ wo ni ẹ. ọmọ ìpínlẹ̀ Ògùn state. ọmọ ìpínlẹ̀ ọmọ ìpínlẹ̀ ogun. apá abolo Ògùn. Ah, Abẹ́òkúta north. Abẹ́òkúta north. tó bá fẹ́ kí Abẹ́òkúta báwo náà ṣe máa ń kí wọn. ọmọ ẹ̀gbọ́n chukwu ọmọ jọ̀ngọ̀ àkàrà ọmọ adéṣu ọgá ọgbà jukú ni ọmọ gbọǹgàn àkàrà ó ti gbàgbé ni mo ti rẹ létí. àgbà ni kíni. àgbà jukú ni. bóyá bọ́ ṣe máa ń sọ nìyẹn. ẹgbà ọmọ lisa bí ọmọ gbogbo àkàlà. kẹ́kẹ́ náà ni ọ̀gá. erin jogun ọlá. yes. Eh. ok so eh, eh, blast family. blast fresh family náà ni. fresh blast family. welcome welcome to the. thank you. kí ló kọ ẹ ẹrí òjọ kọ ọ̀nà. Ah, <laughs> òun àti bulldozer. yọmọ start ilé ẹ̀fẹ̀ ẹ̀rọ ata ni. ẹ kálẹ̀ o ah. ẹ̀yin olólùfẹ́ mi. Ah. <laughs> I been waiting to say that. àwọn olólùfẹ́. èmi tiyín èmi tiyín mm. nìkan yes mo tún ráyọ̀ giwa giwa lẹ ń gbọ́ bẹ́ẹ̀ ni sa. ok ọmọ ìpínlẹ̀ wo ni ẹ. ọmọ èkó ni ẹ ẹ gbọ́ nínú ohùn mi ni ọmọ ah. èkó ni mí. mi dẹ̀ ò tí ì wọnú ohùn ẹ nìyí <laughs> o dẹ mi ọmọ ìsàlẹ̀ kó lè mi. ìsàlẹ̀ kó o ìbẹ̀sà lórí ah, ìlú ah, Okay. ẹyọ ok yes ẹgbẹ́yọ then sir okay ẹlẹ́gẹ̀ẹ́dẹ̀ so ẹyọ oríko yes Blast FM àbúrò wàsíù oníṣòwò kò ní náwó so ètò kankan náà náà ló wà but our àwa jẹ́ how would I put this. ètò ah, eh, ah, kankan náà ètò ah, a ṣètò kankan náà. ẹ <laughs> eh, lóko yín ká yín fẹlẹ àyẹ̀ndà rẹ <laughs> gbogbo àwọn tó ti wá yorùbá rẹ ló lágbára. <laughs> ọmọ èkó for that matter ẹ̀bọ̀dá eh, onírùngbọ̀n ẹ̀yẹ súnmọ́ bíi ẹ̀bọ̀dá àgbàrá ìyàgò lọ́lọ́ o agbára ń bọ̀ o agbára ọ̀rọ̀ ni o. agbára ẹlẹ́lẹ́. mòde. mbolode si. mòde. mbolode si sagbala fresh. Eh, ẹ àròdé fresh. o ò dẹ̀ jẹ́ kó máa rojú wọn. ẹ kò gbà wá lálejò. ó gba eh, bó ṣe ń gbọ̀n bí ẹ̀rọ. bíbélì ti ẹ̀rọ. ó gba ó gba àgbàlá fresh wọnú blast. wọnú blast bẹ́ẹ̀ ni jẹ́ kán rí wọn bọ̀dọ̀ rògbòn ó kọ yín ti ń jẹ́. Ah orúkọ ńlá ni o orúkọ yín ṣe orúkọ tèmi ni tá bá béèrè lẹ́ńbàṣì bẹ́ẹ̀ ṣe dáwọn lónìí. <laughs> màá kọ́kọ́ sọ fún òyìnbó náà ni it's a it's a big name. má sọ òyìnbó má sọ òyìnbó <laughs> bí. má sọ big name. mo tọrọ gáfárà. Ah, àforíjì ni ah, wàá tọrọ àforíjì. Ah, kò sí ńlẹ̀ fún ọ. orúkọ <laughs> orúkọ tèmi ni Olúṣẹ́gun Flood Fáwọlé. Flood ṣé Flood yẹn wà lára orúkọ yẹn. ìmbẹ̀ǹbẹ̀ mi ò rí ngbà wàjọ ah. wà ń poli ìbàdàn. àbọ̀ ah, wọn ń pè ń flood. mi ò gbọ́ ọkàn. sẹ́jọ́ eh? kapoli ni. Ah. ọmọ skul mi ni kì í sọ̀rọ̀ ngbà wà skul kódà kò lè jẹ́ kọkàn tán nígbà náà. ẹ̀yin olúwa ló gùn ta ló gún ọ lábẹ́rẹ́ ẹ̀yin olúwa yóò jẹ mẹ́ta ní ìsìn. ok now ibo lẹ́yìn gbà wọlé. àgbàlá ilẹ̀kùn fresh fm lágbàwọ́ lágbàwọ́ àfin blast. so ibi yẹ ṣàfin mọ́. no àgbàlá ni bí jẹ ṣàfin blast bọ baba ni baba ń jẹ náà baba ni fresh. káà níbẹ̀ yẹn káà. káàbọ̀ àfin ni bí. bọ̀bọ̀ ẹ fẹ́ rí wèrè òun dà. ẹ ò bó ṣe ń wò bí ẹni sanwó nù. ọyá bọ́ síbi. òun gbọ́ Yorùbá o. ẹ kò gbọ́ Yorùbá. Yorùbá ẹ̀ sí. sàmàlẹ́kùsà. sàmàlẹ́kùsà. sàmàlẹ́kùsà. wàhámàtúlẹ̀ bàbá rà kàtó ṣe jọ gúrú maharaj báyìí. <laughs> ah it's alright. ọmọ ń gba bẹ́ẹ̀ kọjá jù. <laughs> it's alright. ọ̀ya eh, orúkọ tí ń tí orúkọ yìí. ayọ̀ adédàdà lórúkọ tèmi. adédàdà emmanuel. emmanuel elédè tá n pè é ní budoza. ah gbogbo rédíò láti budoza káàkiri. <laughs> ẹ ti budoza. Ah. kí ni kí lẹ fẹ́ gbé fún wa ní blast fm tó yàtọ̀ sí ní tá ti ń gbọ́ lórí àwọn rédíò tó kù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah. kí lẹ rò débi blast fm ẹ̀yin náà gbórúkọ ẹ̀ blast blast dabo hmm. bí ìgbà téèyàn bá fọ́kùtà ṣe wọ́n pé ibi tí nǹkan bá ti fresh hmm. there is something that will bloom hmm. bí èso kí ló máa ṣe eh. ó máa blast èso eh. eh, èso la jẹ so wọn máa máa jẹ báyìí wọn ah, máa jẹ báyìí. Ah, ọmọ ìpínlẹ̀ wo ni. ṣé mi ah, àwa ok ẹ̀yin àná ọmọ èkìtì ni mí. apá àbólé èkìtì ìtàpá èkìtì. ìtàpá ìtàpá ìkásọ ọmọ mi. ǹjẹ́ délé rí. mo délé ọjọ́ wo ọmọ èkìtì mi ṣe ẹsẹ ẹsẹ tẹyìn. ẹ ṣe wọn àgbẹ ẹ à ń gbé ọ̀rẹ́ ẹ ṣe wọn ẹwẹrẹ ẹ ṣe wọn àgbẹ ọ̀rẹ́ tọ. ẹ ẹ irọ́ irọ́ irọ́ ibẹ̀ náà mú mi sìn rárá rárá mo ṣe dédé. ibẹ̀ náà mo rí rẹ sọlẹ sí. ibẹ̀ mú mi sọlẹ sí ṣe problem. ibẹ̀ náà bí ọ sí. lọọkan àti iye rẹ àtàbá rẹ. èyí mi ò bá mi ẹ̀jẹ̀ mi ó strong ni délédélé. délédélé ah, ah. ọkàn ni náà ni. ẹ ṣe ẹ ṣe fake ilé ọkọ ló wà bí ọ̀bọ ọ̀gá ilé ọkọ ló wà bí ọ̀bọ. èrò lakọ ló wà bí ìbọn ló fẹ́ sọ kì í ṣe ilé ọkọ ló wà bí ọ̀bọ sọ́jọ́ ọ̀bọ ni. <laughs> okay, we welcome you to Fresh FM. Uh, Blast Crew, we welcome you to Fresh FM. Ẹ ǹlẹ́ o. Thank you very much. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ọmọ Èkó wa kí yín o. Ẹ ṣé. Ẹ ṣé o. Ẹ ṣé o. Flood flood. Ẹ ṣé o. Lulu ẹ wá máa lọ. Mala, you no greet them. Ọ̀gá. Okay mo ti greet wàláyé ngbà ti reach blast ọ̀kẹ́ mi ti balẹ̀ mi gẹ́gẹ́ bí mo ṣe wà mo ti gbéra tán ọ̀gá. gbogbo àwọn ọmọ yẹn ló ṣe dáadáa gbogbo àwọn blast gbogbo wọn ló ṣe dáadáa mo náà kò dunu wò wọn ni. kò dunu mo dábì ń wò wọn láti ẹ̀kọ́. ṣé ìyàwó ẹ̀ ṣà ń gbọ́ rédíò. ẹ ní ìyàwó mi. ṣó ń gbọ́ rédíò. ó ń gbọ́ rédíò kò dẹ̀ ní sì gbọ́ o. àmì o ètò ń gbọ́ yìí náà tó. àwọn ọmọ yẹn ó tiẹ̀ wá ó kè. alábẹ́ òkúta náà. ó rẹ̀ kúrò sí fún mi ni mi ò lè múlẹ̀ mọ́ ni wàlá ìkànnì kó òfin wà fún mi láti múlẹ̀ ní ọ̀gá mi <laughs> àmọ́ èmi ti di ojú mi fáyé mo ti di ojú mi fún ọ̀ntayé yìí wàlá gbogbo ẹ̀yìn. ọ̀tọ̀ ọ̀run ló kù tó wò. owó ẹrù pọ̀ ńlẹ̀ sáré bá mú méjì mẹ́ta ń bẹ̀ nù àwọn polówó ọjà ta ni káwá tóra lẹ̀ fẹ́tò. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB ó ti yá. òótọ́ ni pé gidigba òṣìlẹ̀kùn àfẹnibámú kọ́kọ́rọ́ dání láti wá sọ àlá rẹ láti gbé kàwé tàbí ṣiṣẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà Canada Australia UK àti èyíkéyìí orílẹ̀‐èdè ní Europe di òótọ́ kọ́kọ́rọ́ àti ṣílẹ̀kùn ẹ ti wà lárọ̀ọ́wọ́tò rẹ báyìí tí ẹni kò ti darapọ̀ mọ́ you fit fly ká lè bá ọ ṣètò èyíkéyìí orílẹ̀‐èdè tó wù ọ́ nínú you fit fly náà ló ṣì ń léwájú nídìí ticketing flight reservation airport transfer international travel consulting tour package travel insurance tó fi mọ́ àti tẹ̀sìn lọ sí Jerusalemu àti Maka àti Madina àjẹpẹ́ tó bá ń wọ̀ láti gbé tàbí kó kàwé lókè òkun a wà ní sẹpẹ́ fún ọ láti fún ọ ní kọ́kọ́rọ́ àǹfààní yẹn ní you fit fly tètè kàn sí ọ́fíìsì wa ní Success House seven up road Olúyọ̀lé main estate ring road ńbàdàn tàbí kẹ́ zero eight zero nine three zero zero two zero nine six website www.youfitfly.com pẹ̀lú you fit fly àlá rẹ láti gbé lókè òkun yóò wá sí ìmúṣẹ. <sighs> Ah. What a fruitful Ramadan day it's been. You've given it your 100%, and now it's time to give your body refreshment and replenishment with Chavita fruit juice and a great iftar meal. And just before it's time to go to bed, you share glasses of Hollandia yogurt and dates with loved ones. That's how you make this your best Ramadan ever. Ramadan Kareem from Hollandia Dairy and Chivita Fruit Juice. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ti máa ń bínú jù. ọ̀rọ̀ mò ń bínú jù kọ́ mo máa ní sùúrù lórí gbogbo aṣọ kọ́ là ń sá lóòrùn. Ah, mo rà bíi ti bọ́ksà ilé ìkọ́. òkúròrò yìí kó yàn án jọ. àdúpẹ́ wáyé pé bí wàkálùkù yín ṣe rí ni pé èmi á ti jà. Eh. ẹ mọ̀ pé mo manage everybody. mo gbọ́ òun èbínú o eh. ṣé ká ti bínú lójú ẹ rí. Eh, tí yín ká bá ra fóònù one billion tó bá ti sọ pé kúrò wájú mi kúrò wájú mi kúrò wájú ẹ yọ fóònù jẹ́ ìsàsù lánàá throughout ni. ó sàsù. ó sàsù délé ní ọkọ ìgbà wo dáàdi wa bẹ́ẹ̀ sẹ̀ báyìí àbí wọ́n ti ń sẹ̀ lónìí báyìí <laughs> ojú yín wá sọ̀kalẹ̀. ó ṣe orò lánàá. bí ọ̀gá ṣe ṣe lánàá ọ̀gá kò wọ ẹ̀ka. <laughs> mo kàn rún jù ní kala ogójú ọ pé tí n bá máa fi gbogbo gbogbo gbà rẹ rẹ ẹ ẹ dojú iṣẹ́ ìró ẹlòmíì ti mú ẹlòmíì ti mú with levity pé àbúrò ayínká òkè bínú ẹ má wọrí. ló máa ń dáríjì yàn ó lẹ́yìn ojú àánú. lẹ́yìn ojú àánú òun ló jẹ́ kí n ta ló jẹ́ kí èmi náà ṣó yín lánàá. torí ẹyin ijó àánú rẹ ló fi fi gíláàsì sí sí. so ẹ ní ẹ ní máa rẹ ijó àánú yẹn. ẹ ọ̀gá ẹ̀gbá tí òwá bí ọ̀gá ẹ̀gbá tí òní mú lọ́mọ ẹ̀ ń gọ ọ̀gá. àgbà tí òbí ní lọ́mọ rẹ̀ ń pọ̀ lọ́mọ rẹ̀ ń pọ̀ ibi àgbà tí òbí ní ń pọ̀. ẹ̀gbá tí òbí ní lọ́mọ ẹ̀ ń gọ. àgbà tí òbí ní mọ jagun mọ microphone ọ̀rọ̀ tó sọ lábẹ́ òkúta lánàá ní sí ìpamẹ́rẹ́ rẹ̀. pé kí ni. ọlọ́pàá kan dára dúró ó wá embarrass wa díẹ̀ ẹ <laughs> ó wá ń bínú i can't stand it mo ní mélòó ní height yẹ. <laughs> stand what kò lè stand nǹkan tó wọ́n pàṣẹ fún. kò ọkọ sí mi. kó gbàgà tó dúró sí. wọ́n á pé n kò i can't stand it portable mélòó ní height yẹ n bò lọ gàdé. <laughs> mo ga sínú ni o. mo lọ ga dé. mo ga sínú ni. o ah. ga sínú. jẹjẹ wo báyìí mo ga sínú ni. honestly ẹ mọ̀ gbọ́ wọrin wọrin lé ní. àfà ó yọ díẹ̀ díẹ̀. ẹ gbọ́ wọrin wọrin lé ní. jẹ́ nǹkan onílé pé wọ́n kú ilé o hmm. ká ṣèrò ọ̀nà pẹ̀lẹ́ ká má ba àṣìlẹ̀ tẹ́ nítorí pé ajá òṣùpá nílé mi ni mo fi ń bòde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà yín èèyàn tó ń ti ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ́rìndínlógún tá a fi dẹ̀lẹ̀ odò ibi omi ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jọjọ pẹ́tẹ́ ọwọ́ ìbà tẹ́ dé àtẹlẹdẹ́sẹ̀ ìbà rèé ire òní máa wọ̀ wá lẹ́wọ́ àtàtà. aláyínká ayéfẹ́lẹ́ ìlú jùmọ̀ká ti wùwá yín pèlẹ́ nìkan ṣo paralẹ́ bí ẹni ń paragun dira ètò bí ẹni lọ́wọ́ làkàdé ìjàkúnlẹ̀ mẹ́ta àti bẹ́ńgà owó baba mẹ́ta mo dé pẹ̀lú yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín ẹ káàbọ̀ lákọ̀tún lọ́sẹ̀ yìí let's talk about it àjọrò ńlá pé síbẹ̀síbẹ̀ ọlọ́run dára sí wa la ṣe wípé ọlọ́run ògo ni forúkọ rẹ̀. atẹ́gùn fẹ́ ìjíjà wàhálà ṣẹlẹ̀ lọ́tún lọ́sì mm. ó pa àwọn kan mọ́ ó sì yọ̀ǹda àwọn kan ọlọ́run ògo ni forúkọ rẹ̀ náà ni mm. Mm. kò sówó lọ́wọ́ ẹlòmíì ẹlòmíì sì náwó ọ̀hún yàfùyàfù ah. ọlọ́run ògo ni forúkọ rẹ̀ náà ni o àwọn kan wojú olódùmarè kó fún wọn lọ́mọ bẹ́ẹ̀ lẹ́nìkan ń gbọ́ sọ́ọ́sìpítù kanlẹ̀ kò pé kí dókítà tètè bá wọn mú oògùn tàbí kó fún un lábẹ́rẹ́ kó wọ́n ṣẹ́yún kíákíá ọlọ́run ògo ni forúkọ rẹ̀ náà ni dókítà ti ń gbẹ̀bí ọ̀rọ̀ mọ bí àbẹ́wàá ọlọ́run ah. ọlọ́run ni dókítà ti ń gbẹ̀bí òrè bí. pásítọ̀ ń lọ sí crusade wọ́n gbàdúrà fáwọn èèyàn kí wọ́n bímọ àárọ̀ dìde rìn afọ́jú ríran òun sì ní tó bá padà délé ọmọ rẹ̀ kan wà lórí ìdùbúlẹ̀ àìsàn ó gbàdúrà títí tí ọlọ́run ò tí ì dáhùn ah. ọlọ́run ògo ní fọ́kọ rẹ̀ náà ni àáfàá tó sáré ṣe ti ara tó ríran ọjọ́ ọ̀la fáwọn kan ìran àwọn ọmọ rẹ̀ àti tiẹ̀ náà kò rí torí kò mọ tí ó padà ṣẹlẹ̀ sóhun hmm. lọ́la ọlọ́run ògo ni fún ọkọ rẹ náà ntọ́lọ́run fi ń jẹ́ ọlọ́run nù ọ̀sẹ̀ tó kọjá la dágbére pa ń bọ̀ báyìí láàrin ọ̀sẹ̀ tó kọjá sí mm. wákàtí tá a ah. wà yìí mm. ju mọ yomi tó kọjá lábẹ́ afárá mm. àbí kó mọ iye òjò tó rọ̀ tilẹ̀ sí ti fàámu wòmí síbẹ̀ náà ọjọ́ ń kájọ́ lọ náà ni aago ara ògiri òdúró ṣẹ́jú kan fẹ́ níbọ̀dì àṣé lóòótọ́ lọ̀rọ̀ tí pétérù sọ pé God is not a respecter of any man hmm. ẹni tó lóun ṣàánú náà ni ó padà ṣàánú ẹni tó bá lọ wọn yọnu ńlọ yọnu sí àwa tá a tún rí yọnu àtànúgbà náà la tún wà lórí ẹ̀rọ agbágbé tá a ń johùn sórí ẹ̀rọ agbágbé tá a hmm. tún sọ̀rọ̀ yìí àbí láyìnká kíní kan lọ yọ gẹ́sígẹ̀ yé bómi ni àwọn kan ò gbọdọ̀ mú báwọn yọ sápá wọn lórí ah. hmm. páìpù ni wọ́n fi ń fa gbogbo nǹkan tó bá fẹ́ mu síra wọn òkèlè ràbàtà lẹ́lu mi ń bù hmm. tóun àtìyàwó rẹ̀ ń búra wọn pé ah, ah, òkèlè ṣe tóbi tó báyìí n ò bí ẹlòmíì dákó bu òkèlè tàbí jẹun òkèlè lọ́wọ́ tá a wọ̀ torí condition tó ń hmm. bá a fẹ́ra aṣọ làwọ̀ tó dúró lára wa yìí àbí bẹ́ẹ̀ kọ́ ó wù aṣọ lára ẹlòmíì ò ní ṣe wọ́n bímọ ni wọn ò bí ẹlòmíì dá kó fi aṣọ kan ra òwú ni wọ́n fi lé sí lára tómtóm um, first degree mọ̀ ni wọ́n ń pè é oh. wọ́n ní iná ṣòro iná sì ṣòro hmm. iná ṣòro fún wọn nínú ilé wọn iná jó délẹ̀ kí la fẹ́ bọ́lódùmarè fagan hmm, àdìsá lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tún kù ohun tí ó sì ṣe kò fi hàn ẹnì kankan ibi àwa ti ń dàpàrà ilẹ̀ mi ń bọ́ lára àwọn kan o ah. wọ́n sọ jígà láago mẹ́rin kọjá wọ́n sì ti gbẹ́lòmíì wọnú káàlẹ̀ lọ bá a ṣe ń sọ̀rọ̀ yìí hmm. ẹkún sọlẹ̀ nílé àwọn kan tabasi bọ́lọ́run lẹ́rìí alóhùn ni máa ń yà sáà wù ọba ṣèyí òwú ìd ìdí nìhun tó fi jápé ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ kó bẹ̀rẹ̀ fún ọ orí ìjókòó ni mo wà lóòótọ́ mm. àmọ́ ọkàn mi ba búburú wájú rẹ̀ torí n tó ṣe wò fi hàn yàn mm. arínitán awánitán amúnitán agbénitán agbénitán ìwọ ni wọ́n ń pè ní agbanilágbàtán àfihàn àfáyémọ́fihàn làhànpá ìwọ ni wọ́n ń pè ní òjì lógoṣògo ògo tó ju gbogbo ògo lọ lẹ́yìn agbára rẹ kò ságbára míì tó lè takú rẹ ìwọ hmm. torí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ó mọ̀ bẹ̀rẹ̀ látòpin ó sì mọ̀ pin láti bẹ̀rẹ̀ òun á tún ní bẹ̀rẹ̀ ohun gbogbo òpin ohun gbogbo orí ohun gbogbo ń ṣe ohun gbogbo fẹ́ni gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró kábíyèsí ọlọ́run ẹ̀rù tí ń bẹ̀rù lẹ́rù ẹ̀rù tí ń salágbára yìí dojú hmm. òògbọ́n tí wọ́n pè ní wọ́n ní iná jojo hmm. ẹ̀rù jojo hmm. iná tó ṣáájú olúwa tó sì jó àwọn ọ̀tá rẹ̀ ohun tó fi ń jẹ́ ọlọ́run kò lè yé wòlíì ohun tó fi ń jẹ́ ọlọ́run kò lè yé àfa babaláwo ń gbìyànjú ẹlẹ́rìndínlógún náà ń ṣe tiwọn ní gbogbo alágbára ayé pátá ọlọ́run lọ́mọ jẹ́ torí pé ò ní ṣèké bẹ́ẹ̀ ni ò ní sọ̀rọ̀ kó sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ́ ó ga títí ayé ò gbọ́ ọ̀run ò gbọ́ ò fọ̀run ṣe lé o fayé ṣàpótì ìtìsẹ̀rẹ̀ abájọ tó kun fi rí ọ tó sá tíjọ́dá ni rí ọ tó padà sẹ́yìn tókè ńláńlá bí àgbò hmm. àbájọ tó kékèké fi ń fò bí ọ̀dà àgùntàn ìsìlẹ̀ hmm. ń wárìrì níwájú ọlọ́run olódùmarè ohun rẹ ló mú kí agbọn àgbọ̀nrín ó bí ohun rẹ ti ń fagi kédàríyà ipa tó fi yọ̀já omi òkun ọlọ́run ní ọ̀hó nu omi òkun tó dákẹ́ nu omi ọ̀sà ọ̀bánirin kíyàwó tán bani lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tí ń bá àyàn lórí ẹkún bá àyàn lórí òṣè alóhùn ó fi tẹsítímọ́nì jìrọ̀ rẹ̀ fún ni tó bá lò dé òde tó bá lò dé òde àìdè rẹ nìjẹyà tó bá dé tán ìkàyà ní ọba aṣọ́re kàyàn láyà ọba tí ń ṣàwárí ọmọ tálákà nù kòsíkòsí hmm jókòó pẹ̀lú ọmọ aládé mọ̀ bá wọn pàṣẹ. okùnbà balẹ̀ ni tí ó bí ọ lè rí ọlọ́run ni ó kì í ṣèyàn ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbàlagbà. E pẹ̀lú Yínká Ayífẹ̀lẹ́ and EOB. jésù kan tó ń ṣiṣẹ́ agbára lórí òkè ibùdó jésù prayer mountain for all the nations ló fẹ́ jẹ́rìí májẹ̀mú ìpè rẹ̀ lórí ìrẹsì ọlọ́run àgbáyé ni àpòsù ọláyẹmí ọmọ Elédùmarè ìsọjí alágbára láàyànú àti tiẹ̀ mímímọ́ ọlọ́jọ́ mẹ́rin gbáko ìlọlọ́run tó pàṣẹ fún wòlíì rẹ̀ láti wá ṣe nílùú ìbàdàn jésù kan náà rí ẹ̀ the same jesus bí òkú lásàrù bá jí dìde lẹ́yìn ọjọ́ kẹrin tí obìnrin oníṣu ẹ̀jẹ̀ sì gba ìmúláradá lẹ́sẹ̀kẹsẹ̀ jésù yìí kan náà ló fẹ́ bí ayé wa wò nìbàdàn ọjọ́ ìṣẹ́gun tuesday seventeen títí di thursday nineteen oṣù kanu twenty twenty two aago márùn ìrọ̀lẹ́ sí aago mẹ́jọ àṣálẹ́ nínú àdúrà ó ti máa fẹjú kẹ́kẹ́kẹ́ friday twenty oṣù karùn testimony night ibi tí wàá ti máa gbọ́ àwọn ẹ̀rí gbàkọ́gbì jésù kan náà fẹ́ bí ayé rẹ̀ gangan wò nígbà tọ́lọ́run bá ń lo ikọ̀ rẹ̀ àpòsù ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè níbi pípọ̀ the covenant carrier lórí ilé agbára ìyanu iṣẹ́ ìránṣẹ́ yìí tó wà ní ọ̀dẹ́yẹmí street sẹ́dójúkọ liberty stadium nítòsí jọgọ center nìbàdàn wọ́n àlàyé sí zero nine zero forty five forty five fifty two eighty six wọ́n ní ìrírí agbára jésù yìí lẹ́ẹ̀kan sí. gbogbo òbí kalẹ̀ fáwọn ọmọ láti wá fún àwọn ọmọ tí ní ní ìpín rere tiwọn Olive Branch College Ìbàdàn ó ní kẹ́ ẹ máa mú wọn bọ̀ for day and boarding co-educational school join the League of High Flyer to enrol your children ìdánwò àṣewọlé ti bẹ̀rẹ̀ fún ètò ẹ̀kọ́ sáà 2022-2023. two twenty twenty three àwọn déètì ìdánwò àṣewọlé Saturday thirty April Saturday twenty eight May Saturday twenty five June Saturday six August àti Saturday twentieth August twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ lọ nínú ọgbà iléèwé Olive Branch College Ìbàdàn tó wà ní plot eleven b Akíngbàdé street opposite Bọ́láìgì International Market gbági Old Ife Road Ìbàdàn fọ́ọ̀mù ìgbaniwọlé sì ti wà lọ́fíìsì ìgbìmọ̀ aláṣẹ Olive Branch College Ìbàdàn fẹ́kùrẹ́rì àlàyé zero eight zero five six four seven six five five two tàbí zero eight zero five five three zero one four three seven fún ètò ẹ̀kọ́ nursery àti primary Living Spring International School ó wà lẹ́yìn Olive Branch College Olive Branch College. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ní padà bú wa báyìí. wọ́n kàn bú wa ọlọ́run mọ̀ pé ká lè wí nípa tiwa pé a ṣe wọn tá a lè ṣe. ọ̀dà mo ti gbọ́. ọ̀pọ̀lọpọ̀ òbí ò mọ̀ pàápàá jùlọ àwọn òbí tí ò bá fi bẹ́ẹ̀ mọ̀ nípa ẹ̀kọ́ ìwé. tàbí tí wọ́n tí wọ́n lọ lé ìwé. tí wọ́n lọ lé ìwé ṣùgbọ́n hmm. tọ́lọ́run fún yín ní oore ọ̀fẹ́ àti pé kọ́mọ yín wà ní. tẹ́ ẹ wò pé bẹ́ẹ̀ yín ṣe rí ẹ̀fẹ́ kọ́mọ yín rí bẹ́ẹ̀. ẹ wá rán mọ nílé ìwé ẹ rán ní ó ti wọ yunifásitì Hmm. ti wọ polytechnic hmm. eh, yàtọ̀ fún àwọn tó jẹ́ pé private universities ni àwọn ọmọ wa. tó jẹ́ fásitì aládàáni. aládàáni àti yí ọmọ yín ọkùnrin hmm. àti yí ọmọ yín obìnrin ẹ pé ẹni ń bo ló wà tí ò wálé torí kò sí kankan nínú àwọn ọmọ tí ó wà ní skul lọ́wọ́lọ́wọ́ bá ṣe sọ̀rọ̀. ibi tẹ́ ẹ kọ nọ́mbà ẹ̀ sí ẹni kí kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé bá yín pe nọ́mbà rẹ̀. ẹnì kan pè é tó bá switch off ẹ máa gbìyànjú àti pè é kẹ wá sẹ́ni kẹ ní kọ́ bá yín sẹ́ni mẹ́sẹ̀gì sí pé ẹ̀ ń retí ẹ̀ nílé o pé wọ́n ti sọ pé wọ́n sí ní skul pé wọ́n ti ní skul o kì í ṣe ní kì í ṣàná o wọn àwọn ọmọ ò sí ní skul àwọn ọmọ yunifásitì ò sí ní skul ẹ̀yin tẹ́ bá lọ́mọ ní ní yunifásitì tí ọmọ yín ò wálé pàápàá jùlọ ọmọbìnrin <coughs> àti tó bá sì jẹ́ ìyá ọkùnrin náà hmm. ẹ pé ká ẹ sọ pé wọ́n ti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọ́n sì ní skul ńbo ló wà kí ló ń ṣe tó bá ti tó wà. bá béèrè pé ta ló sọ bẹ́ẹ̀ fún ìmọ̀mí ẹni Yínká Ayéfẹ́lẹ́. ẹ ẹ níṣẹ́gun eob lórí rédíò ló ti sọ ọkọ̀ ń ba. kẹ́ni Yínká Ayéfẹ́lẹ́ tó ń kunrin tó tó ń sọ̀rọ̀. ẹni eob ló já yín sí i pé àwọn olùkọ́ yín ò ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ wọ́n ti ní kẹ́ ẹ máa lọ létí pẹ́ kì í sọ̀rọ̀ ọ̀sẹ̀ méjì. ìtọ́rọ̀ ọ̀dọ̀ boyfriend yẹn ní yàkásí rédíò. ní yàkásí rédíò èmi kọ́ lọ yàkásí rédíò lọ yàkásí wàá máa lọlé. ètò ìṣeré náà tó ṣé kẹ́sà fẹ́ gbẹ̀mí ẹ̀ ni. Ah, ah. kí ló le tó tó báyìí. kí ló dé wàá máa lọlé ah, láì tí ì ṣe pé o má rí i. bí ẹni tó dúró sọ́dọ̀ èyí. o tiẹ̀ wá mojú gan o mọ́ra. o mọ́ra o ti sọ pé òun broke látijọ́ yìí. òwò náà síbẹ̀ náà lòun bá manage òun bá politi. kí ló ń manage ẹlòmíì gan. ẹlẹ́nkọ́ habitate habitation rádaràda. ṣé bí yorùbá lọ pé àtìrí àtàyò kì í tún ni. yorùbá lọ pé àtìrí àtàyò kì í tún ni. ẹ wá máa lọ lé èyí tó sì jọkùnrin náà kò sí extra lesson ẹ ṣe lesson kankan ẹ ṣe lecture kò sọ ṣe teacher kankan ò tèkì yín ẹ wá máa lọ lé ah! èyí tẹ́ ẹ ṣe ní gbòòrò ìtó ẹ jẹ́ káwọn òbí yín mọ ibi ẹ wà ẹ ní sọnù o. àwọn tó dẹ̀ parọ́ pé àwọn nǹkan ṣe wọn nǹkan ṣe o wọn láwọn kan wà tó sọ pé àwọn kọ́ṣẹ́ táwọn bá kò ní skul. ẹ̀yin òbí ẹ béèrè ibi tọ́mọ yín ọ̀hún ti ń kọ́ṣẹ́ hmm. ẹ fẹ́ mọ̀ ọ̀gá tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ iṣẹ́ kí ló ń kọ́. ṣé ẹ gbọ́ alábẹ́òkúta lánàá. Ah, ẹ gbọ́ ooo ah. anyways a sọ yẹn dọ̀sẹ̀ tó ń bọ̀ torí nǹkan kan wà tó ń gbóná fẹlifẹli lọ́wọ́ tó sì lè la ẹ̀mí lọ. ó ti ń la ẹ̀mí lọ ó ti ń la ẹ̀mí lọ báyìí ṣùgbọ́n a jẹ́ káwọn òbí mọ̀ yẹn ìyẹn ṣe pàtàkì o àwọn ọmọ ti kúrò ní school ní yunifásitì wọn sì ní session báyìí wọn sì ní school kankan kankan ò sí ní school báyìí ẹ pé àwọn ọmọ yín tí ò báyìí tí ì wálé abẹ́ yín ló yẹ kán wà báyìí. àyè tẹ ṣe student union ẹ máa lọ lé. ẹ máa lọ lé wọ́n ní káwọn kan dúró àwọn kúrò àwọn kìnnì kan wọ́n ní káwọn lọ lé ná. wọn àdá nìkan kan dúró sí skul báyìí. ṣé o mọ̀ pé irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ rí tó jẹ́ pé ìgbà tí kọ́lọ̀mọ́jà rí kò ṣe dáadáa tẹ́lòmíì padà wá kan sáàrù ni wọ́n ṣe ń wá òbí ẹ̀ lọ lé bẹ́ẹ̀ ni tó wá padà wá. gbogbo èrò ọkàn òbí ni pé ọmọ wà ní skul báyìí asu eh, asu ṣe mama àwọn tó ń pè ní asu yẹn àwọn náà ń kọ́ wọn baba asu osu àwọn àwọn tó ń pè ní asu wọn yẹn wọ́n ti strike wọ́n ti daṣẹ́ lẹ̀ wọ́n ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ó ti pẹ́ tí wọ́n ti ṣiṣẹ́ kẹ́yìn wọ́n sì ti ní káwọn ọmọ máa lọlé ẹ pè wọ́n ibi wọ́n bá wà kí wọ́n máa bọ̀ ńlé ẹlẹ́ẹ̀ ti já. àdéhùn ti tú ẹni ẹni òbí ló sọ fún yín lórí rédíò. ọmọ yọyọyọ tọ́mà ní ta ló sọ fún yín. mo ti gbé music sókè. kí láti máa ṣàyẹ̀yí sí o kò yé mi o ayé tuntun ẹni nǹkan ayé ẹ ò lè hàn lé mọ láti ẹ mọ nǹkan tí wọn fi ṣe ni kẹfọ olóyìn kankan ló sọ pé party after party mm. àwọn náà wá ṣe school after school àti túbáyọ rẹ di school after school ti túbáyọ mọ lọlé. ẹ wá máa lọlé e, gbogbo ilé hmm. tẹ̀ ń ṣe ní friday to sunday yẹn tó yẹ pé ibi ìnáwó onínáwó tán pè yín sílẹ̀ ẹ lọ. èmi náà ti lọ rú ẹ̀ rí ìyá ojú ọmọ kò ń ṣe mc ni wọ́n lọ ṣe ah, bá ṣe ajé lọ ṣùgbọ́n àwọn ọmọ sisi yìí ńkọ́ ọmọ ọdún mẹ́rìndínlógún sixteen seventeen eighteen nineteen tó bá rí tí wọ́n náà máa ń dánwò ní kílọ̀bù torí eh. àìsí ní skul wọ́n dẹ̀ ti kú àwọn òbí wọn ò mọ̀ pé wọ́n sí skul ṣùgbọ́n friday saturday sunday tí ẹ yàtọ̀ fún club tó ń kó wọn lọ ní friday saturday sunday ọlọ́run má jẹ́ kán fi wọ́n ṣètùtù. alẹ́ nìkan tiẹ̀ pè mí. lára wọn náà wọ́n ń lò. ó ó ní age nineteen lòun hmm. ó ní boyfriend òun ó lóun mọ̀ pé ìyàwó guy ni o bọ̀ òun love ẹ̀ gan iye òbí hmm. mo fẹ́ kẹ́ advice mi mo love ẹ̀ gan in eh. fact ìgbà mi tó fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ èmi ló máa ń ti picture mi ló máa ń lò ah. ó ti yé yín mo dẹ̀ ti bá a ti cash out cash out cash out ṣe mo kọ̀ wá pè mí wá lóhùn ò ṣe mọ́ ẹgbẹ́ ah. ṣé kìí ṣe kó break heart mi ni mo ní kó break ẹ o ó sun heart yẹn náà ni tó bá break ẹ ó sì dá. ọbọ jẹ ọbọ heart yẹn jẹ. ìlà tí àwọn ọmọ yìí. àwọn kan sì ti ibi tí wọ́n ti jáde wá ó wà òkè o. Okay, o àmọ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ freedom wọ́n fẹ́ wọ́n fẹ́ gbàyànjá láì tí ìtàsíkò yànjá wọ́n fẹ́ jayé tó wọ́n náà pé tán bá ti padà sílé lọ́dọ̀ àwọn òbí wọn máṣu má tọ̀ ni jókòó má wọlé jáde lọ church lọ mosque ojú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá wà lọ́dọ̀ ọ̀rẹ́ ilé ọ̀rẹ́ lẹ́lòmíì wà dísìn ilé ọ̀rẹ́ tó wà yẹn àwọn pẹ́rẹ́ǹtì míì pẹ́rẹ́ǹtì tó tí ó tó jẹ́ pé ọmọ ọmọ míì tẹ̀lé ọmọ yín wá sílé hmm. ẹ̀yin náà tún àláò kí ọmọ ọlọ́mọ náà tún máa gbé pẹ̀lú yín lé ẹ béèrè pé kí ló dé tí ò lọ sílé òbí titi ẹ̀ àwọn òbí titi ẹ̀ ń kọ́ ẹ ní kọ́ wa mọ̀ lọlé. ọmọ ọmọ yẹn tẹ̀lé ọmọ yín wá ẹ mọ́lé ẹ mọ́ náà ẹ wá ní ọ̀rẹ́ bí sọ́dún ni wọ́n wá jọ jókòó sílé. pé ó ti tẹ̀lé Ṣẹ́gun wálé rí. pé kò pàdé yín ká lòun ó ti tẹ̀lé Ṣẹ́gun Wálé rí. àwọn jọ máa ń ṣe rìásà rìásà kí ni wọ́n ń ṣe. kò sí rìásà kankan ah. tí wọ́n bá ṣe rìásà church ilé yín ni ó ti máa lọ sí rìásà ah. ẹ jẹ́ kọ́ ọmọ yín máa gba ilé yín wọ́n sì ní school báyìí. school ò sí ní section. school ò sí ní section. ẹ sọ fún wọn pé seventy five days revival ti parí o. níbẹ̀ lẹ ti ṣe. iná là ń ṣe lówó after ilé lọmọ mi sì bá lọ Àbújá a ah, ní sọ̀rọ̀ bá lọ. you need to see them you need to see them. hotel and club. hotel and club. Hmm. ọ̀dọ̀ babaláyé lẹ́lòmíín wà l'Àbújá. bẹ́ẹ̀ni senator must taste. wọ́n ti lọ. wọ́n ti Àbújá ló wà báyìí. òótọ́ mo sọ pé. tẹ́ bá pè é lè sọ pé school ló ní káwọn lọ sí excursion wọ́n á lọ excursion. jáde kó ń pe kinní kan ní slippers tó máa ń ṣe ní club yẹn wọ́n ti ń introduce ẹlòmíì sí slippers yẹn. ẹ̀wọ́ ni ẹ pè slippers. àwọn tó máa ń jó ní òwò ni. tá máa ń jó ní òwò. àwọn àwọn náà máa ń pè ní slippers. slippers. ni wọ́n máa ń jó ní òwò. slippers kọ́ canvas. Ah. strippers ló ń pè ní slippers. wọ́n ti wọ́n ti introduce àwọn míì ti gbà fọ́ọ̀mù wọ́n gba fọ́ọ̀mù ẹ̀. wọ́n ti gba fọ́ọ̀mù ìfẹ́ after school rẹ̀ ni wọ́n yìn sùn sí. I can't stand this. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ ń rò pé wọ́n ń rówó ń bẹ̀ ni o wọ́n dẹ̀ ti lo ah, ìgbésí oh. ayé ẹlòmíì etí ìbá fi jẹ́ lọ́jọ́ iwájú wọ́n ti lò ayé ń kanra lọ́wọ́lọ́wọ́ báyìí ayé le wọ́n ti tọ́wọ́ bọ̀. boyfriend ẹ tó lò wà lọ́dẹ̀ tó wá jẹ́ fọ́tò ẹ ló ń lò tó fi ń gbá òyìnbó tó eh. mọ̀ pé yahoo ló ń ṣe síbẹ̀ náà ó jókòó tì í eh. Eh ìjọ tí kìnìún bá dá yáwó yáwó yóò pa yóò fàbọ̀ sórí ìwọ. tí ìyàtọ̀ fún ó lè má dá yáwó kò sí ntẹ̀yìn bá gbìn lèèyàn máa ká tó bá dọjọ́ iwájú kálukú padà kéré ẹ̀ mm-hmm. mm, boyfriend mi ni ó ń cash mm. out kò sí tí mo béèrè lọ́wọ́ ẹ̀ òbí mi kò rí àti jẹ àti mu ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ àwọn àbúrò tiẹ̀ wà nílé tó yẹ pé àti jẹun nira ṣùgbọ́n iPhone eleven iPhone twelve tanta tà ní eight hundred thousand nine hundred thousand ló wà lọ́wọ́ ló wà lọ́wọ́ ọmọ mi. wọn béèrè bí o ti rí. kí n bó o béèrè lọ́wọ́ ẹ̀ o lè lọ́rẹ̀ òun ló fún òun. wòmí kò ní burúburú kí àwa sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn ni a gbọ́ tẹ́lẹ̀ bàbá ti ń sọ pé ó dọwọ́ ọmọ òun nísìn kọ́lọ́mọ jẹ́ kí iṣẹ́ ò ṣe wa. ẹ wo. bàbá ó túmọ̀ àyìn ó túmọ̀ sọ pé bó o ní. ọ jáde ni ngbòbí ah, bá ti ń sọ fọmọ ẹ pé ah, gbogbo ẹgbẹ́ rẹ ní jáde a sì mú mọ nǹkan tí wọ́n mú bọ̀ tí wọ́n mú wálé ìwọ ò jáde ni. jáde. àwo ah, múlíkà. àbí ṣé bí múlíkà ṣe mú nǹkan wá fún ìyá rẹ̀ kò wá dáa ṣé kò wọ́n. gbogbo ìyà tí mo jẹ lórí ẹ. gbogbo aṣọ ìyá múlíkà ń jẹ́ olórí kó oorun. kò sí ni. múlíkà ń jáde ọ̀kára màá sì ibi ẹgbẹ́ kínní àjọ alálọ́jà àjọ òní ìtajọ́ ń ṣe sẹ́rí ńgbà tó súgbà lórí ẹ̀ tó kó jáde báyìí ojú mi wa ti fọlákẹ́ n bí nǹkan náà ní fọlákẹ́ sọ ma pọ̀ ni. ó ń gun iyún lórí fọlákẹ́ ti ní ṣọ́ọ̀bù méjì títí ń ta sọ nísìnyí. ẹsẹ̀ ìyàtọ̀ fún ó sì ń kàwé rẹ̀ lọ. ó sì ń lọ. ń kàwé rẹ̀ lọ. ọlọ́run ló jogún mọ́tò fún òbí ò béèrè pé mo ló ti rówó mọ́tò. tàbá sì ní ká sọ̀rọ̀ ọgbọ́dún méjì lọ́wọ́ fọlákẹ́. fọlákẹ́ tó ń wò kọjọ́dún méjì tó gbà lọ́wọ́ ọmọ ẹ̀ sí wàhálà. àjẹ́ hmm. pé ọmọ bẹ́ẹ̀ni kọ́ṣà lọ kọ́ṣà south. ìgbà tí wọ́n wà skul gan òbí mélòó ló lọ wọ ọmọ ní skul. tí ẹ yàtọ̀ ń pẹ́ lọ wọ ọmọ ní skul ńgbà tọmọ bá ti ń bọ̀ nílé tó gbé bíi travelling bag <laughs> tó kún kẹ́kẹ́ fún oríṣiríṣi ẹrù màámi. màámi ẹ̀yin náà ẹ gbà ẹ̀yin náà ẹ gbà mo bọ yóò da fún ọ yóò da fún ọ màmá ti rò pé òun jẹun ọmọ ni. n ta fàtí alẹ́ sọ lórí rẹ̀ yóò kú padà sẹ́ àfàṣì àlì kí wọ́n wí. n ta àfàṣì àlì sọ lórí yóò kúkú padà sẹ. wọ́n ní wọ́n ló gbogbo bàbá rẹ̀. wọ́n ló gbogbo ìdílé wa yọ. kí la ti máa ṣayé yìí o. school sí session. Eh, wọ́n ní fọlákẹ́ fọlákẹ́ ọ̀zù ni o. Hmm. ó ní wọn ti ẹ̀kọ́ fún fọlákẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà <laughs> ah, fọlákẹ́ fọlákẹ́ for the night o. Ah ti Fọlákẹ́ for the night Fọlákẹ́ for the night níta ti Fọlákẹ́ bá ẹ̀yin Fọlákẹ́ ẹ má bínú o ẹ má bínú o àǹtí àfọ́lì kí ni kò sí ní tẹ́fẹ́ dá sí àwọn òbí. aago mẹ́fà ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé Yínká Ayéfẹ́lẹ́ ni mò ń jẹ́. àjọrò lélẹ́yìí o. eléyìí ṣe é wò hàn wọn. <laughs> ìṣèwò àbí bí ajá báńkì. ó sì kan ó sì kan lóko yìí. mo gbà fún Ọlọ́run mo gbà fún Ọlọ́run Ọlọ́run ló ṣàyìn. bí dáàdi fi ń tọ́jú olúwa ẹni tọ́jú wèrè. honestly. Ah, ah. Ọlọ́run gbọ́ ẹni ìpínlẹ̀ ẹ̀mọ́ rẹ̀. ọ̀rọ̀ ẹ sú mi. ọ̀gá lẹ́yìn tẹ́lẹ̀ kò sọ̀rọ̀ mi o. lọ́ntọ́ni kò sọ̀rọ̀ mi. ni pé ọ̀la tí ti fi ayé mi fún kristi ti yí padà tó bá jẹ́ ìgbà tí mo wà ní ìgboro tí mo wà nínú ayé náà ọ̀gá ikú ààrẹ olè ká mi àdúrà lọ́jọ́ yes a ti jẹ ọrọ kan lórí ètò yìí rí yẹn gbogbo àbíyamọ pátápátá tá a mú wá eh, hmm. ó sọ kọ sọ wèrè kọ. ó sì nílò làákàyè kẹ́ ẹ tó bá wa dá sí i hmm. wọ́n ní àyè tó ju oníka mẹ́sàn-án kà á ṣùgbọ́n ibi ó dé dúró yìí eh, tí wọ́n bá ń pèèyàn lábì fúnra rà wọ́n ní ó yẹ kó pa fún ẹ mọ́ ṣùgbọ́n ìfún ilé ò ṣe pa mọ́mọ́ torí condition a ti sọ ọ̀rọ̀ ọmọkùnrin lórí rédíò wa yìí rí. ṣé ẹ gbàgbé lọ́dún tó kọjá ọ̀ràn wà létí. ọmọkùnrin kan tó ní ọjọ́ sátidé òun fẹ́ fọṣọ nígbà tóun wà lọ́mọ ogún ọdún tó níbi kankan ta òun tó ta òun tóun pe àwọn òbí òun pé kankan mọ̀ ta òun tó di pé wọ́n gbé òun lọ síbi kan gbà tọwọ́ bẹ̀rẹ̀ sí ní wú tí wọ́n sín gbẹ́rẹ́ sí i tó dèrò UCH tí wọ́n bó awọ ọwọ́ òun sílẹ̀ tó di pé ọwọ́ bẹ̀rẹ̀ sí ní kẹ̀ tí wọ́n da antibiotic bò ó tí wọ́n sá sọ̀tún sá sósì àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọwọ́ jẹjẹ títí ọwọ́ sì rí jábọ́lẹ̀. ó jábọ́ sílẹ̀ apá odidi apá jábọ́lẹ̀ odidi apá jábọ́ láti èjìká láti èjìká ṣé ẹ gbàgbé agbárùkù tí ń gbà yẹn pé ok nígbà apá tiẹ̀ ti jábọ́ báyìí kí ó san kó lè máa lo apá kan yòókù láti máa fi gbélé ayé ṣùgbọ́n ṣé ẹ ibi ọ̀rọ̀ dé dúró ní ìsìn ibi apá ti jábọ́ yẹn ń kẹ́ ẹ lọ síbi kédìrín ẹ̀ hmm. ó ń dárìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà tó ń wá síbí ṣùgbọ́n àti dádúró ní ìsìn nira torí wọ́n ní ó ti ń àfẹ́tì kíndìnrín tó wà ní apá ibi apá ti jábọ́ kí wá lọ́nà àbáyọ tẹ́ ẹ̀ bá sì gbàgbé níjọ́ náà lọ́hùn wọ́n ní ó ń fẹ̀sùn kan ìyá ẹ̀ wípé ìyá òun lòun fura sí pé ń bẹ́ ń di ọ̀rọ̀ òun. òwò wá pè mí àti ẹnìkan mo ní ah ọ̀rọ̀ tó sọ lórí afẹ́fẹ́ mò ń ó ti tóbi jù ló bá ní ah, òun ní ẹlẹ́rìí mo ní ta lẹ́lẹ́rìí ẹ̀ ó ní bàbá tó bí òun lọ́mọ. ni ẹlẹ́rìí òun. ni ẹlẹ́rìí òun. ṣé dádì àti mọ́mì ń jà ni. ó ní wọn ò já ó ní ṣùgbọ́n àwọn òde tó bíi méjì mẹ́ta tí wọ́n ti sọ pé kòkòrò tó ń jẹ̀fọ́ ààrẹ ẹ̀fọ́ ló wà báwo la ṣe fẹ́ ṣe é àwa wò kó dáa náà o. agbẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà a máa pe mọ́mì yín ó ní ká pè tí a hmm. bá pe mọ́mì yín wá sórí rédíò ṣé wọ́n dáhùn ó ní wọn ọ̀dà ṣẹ́gun pé mọ́mì ṣàlàyé fún wọn pé a fẹ́ rí wọn lórí. ọlọ́run tiẹ̀ wá bá wa ṣe. àti bàbá àti ìyá àti ìyá àmì pé àwọn méjèèjì ọmọ tápà ẹ̀ jábọ́ tí ó ti ń kẹ́ lọ sí tí ìhà ó ti ń jẹrà lọ ìhà kan ti ń ó ti ń jẹrà lọ sí ó ti ń débi ọkàn rẹ̀ débi ọkàn ẹ̀ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí kò lè dá dúró mọ́ òun gan ojú ẹ̀ ti ń ṣẹ́ funfun díẹ̀díẹ̀. ọjọ́ tí wọ́n ó kọ́kọ́ wá síbí fúnra ẹ̀ ló ń gbọ̀kadà tí ó bá wá rí wa ńgbà yẹn tá à ń ṣe àwọn investigation kan tẹ́ ẹ bá ní kó dé láago méjì kíá ó ti dé fún rẹ̀ ló ń wọ̀kadà àmọ́ mo fẹ́ sọ fún yín pé ní ìsìn kò lè dárìn mọ́ ó ti di ẹni tó jẹ́ pé tí wọn ò bá fọwọ́ kẹ ó ń dà á wo lọ tẹ́ bá sì ń wo ojú ẹ̀ ah, mi ì fẹ́ sọ̀rọ̀ yìí lórí afẹ́fẹ́ bọ̀ ìgbà tí èèyàn wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀hún kọ́lọ́hún ó ṣàánú wa ok irúfẹ́ ìyàwó ló máa dájú títí títí títí tí tó sì wọ ọmọ rẹ̀ tí ẹ̀mí ń bọ́ lọ. ṣé màmá yìí ò gbìyànjú gẹ́gẹ́ bí abiyamọ ni ah, ṣé màmá ní míì tó fẹ́ fi dípò ni àbí tó bá jẹ́ pé irọ́ ńlá tí ọmọ yìí pamọ́ màmá yìí <laughs> ṣé tó kí ni màmá fẹ́ gbà ń díẹ̀ láti pé kó já apá ọmọ bọ́ kó wá jẹ́ pé apá ń jẹrà àbí lọ síbi tó lọ àti pé ọmọkùnrin yìí gan-an ilé ìwòsàn tó lọ kí ni wọ́n ló ṣe é kí ni wọ́n ló fà á kí ni wọ́n ló ṣẹlẹ̀ sí kí lọ́nà àbáyọ. láyìnká lẹ́yìn ìgbà tó kúrò ń bí pẹ̀lú kékeré táwa náà lè ṣe ní gbìyànjú tá a ṣe fún un. bẹ́ẹ̀ni. ó tún tọ àwọn tó tún nímọ̀ lọ. ìmọ̀ nípa. nípa bí èèyàn bá ní ìṣègùn òyìnbó àti tìbílẹ̀. ó rìnrìn àjò kúrò nílùú táwa yìí lọ sáwọn ìlú míì ó lọ bá àwọn ọdẹ alágbára àmọ́ tí wọ́n sọ fún ni pé bí ìgbà tí wọ́n ti pín ni o wọ́n sì tún ń darí ẹ̀ padà pé kọ́mọ lọ lé ọ̀rọ̀ lágbára o. a ṣe kinní kan ẹ̀yin tẹ̀ ń wò wá lórí Facebook a tọrọ àforíjì hmm. a ní fojú bàbá àti màmá hàn arákùnrin yìí a ti gbójú títí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. torí ẹni ẹ̀gún bá gún lẹ́sẹ̀ ní ṣe lákàlàkà tá lábẹ́ lọ. ẹni bá sì dákẹ́ tara ẹ̀ abadákẹ́ ńlá ṣe fún ní oore ọ̀fẹ́ tá a bí ń jọ́ náà lọ́hùn pé ṣé ká gbé e sórí Facebook káwọn èèyàn rí káwọn èèyàn rí ibi tí ọ̀rọ̀ dé dúró ó sì ń wà òkè ń gbà yẹn lọ́hùn hmm, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti débi ológun ti ń sá màmá àti bàbá wa wà nù stúdíò ó sọ pé kódà bàbá òun gan mọ̀ sí pé màmá òun ló wà ń di ẹ̀ bó o ló ṣe jẹ́ bẹ́ẹ̀ màmá ṣé tó ṣe tòótọ́ ni màmá wà ń díẹ̀ kí ni màmá wa fẹ́ gbà lórí pé kápá oore bọ́ kó máa jẹrà ibi hmm. à ń wí ládé yìí o. ọ̀rọ̀ bù ṣe. ibi à ń wí ládé yìí. ọ̀rọ̀ àwọn ọmọ skul tá à ń sọ wọ́n sọ fún wa pé uni ọ̀ṣun wọ́n ní wọn ò jọ yẹn asu tó yà pé uni ọ̀ṣun lọmọ yín wà wọ́n ní wọn ò jọ yẹn asu wọ́n ní àwọn hundred level àti two hundred level wọ́n sì ń kọ́ exams lọ́wọ́. Ah, àwọn private Babcock àwọn private covenant àwọn private universities wọ́n ń ṣiṣẹ́ wọn lọ tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́mọ yín wà ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn bíi UI UI méjì lọ wà UI UI Ifẹ̀ UI. UI Osu. UI Osu UI Osu UI Ìbàdàn àti àbí UI Unilag àbí UI Èkó ẹ bá jẹ́ UI ni ọmọ yín wà àbí èrú wà àbí èrú wà ní sọ pé òun ti ń kàwé tí ò sì wálé láti ìlú tọ eh, eh, kẹyìn náà wọn mọ pé ẹ máa wá lu òkè ọlá. ó ti ń kọ ó ti ń kọ habitate. ọ ń bẹ lábọ̀ ẹ̀rín. ọ ń bọ àbọ̀ ẹ̀rín àbọ̀ ẹ̀rín lọ́wọ́ tí ti ń jayé ìbílẹ̀. wọn àtọ̀rẹ́ ẹ̀kẹ́ làwọn jọ ń eh, jirí mi. wọ́n ń jẹ ọmọ rọ̀gbọ̀. Hmm. ayé ìjà ó tẹ̀síwájú ṣẹ́gun ah, mhm. jẹ́ ká ṣèdárò lẹ́yìn akọni tó lọ. Hmm já rántí bàbá ọkùnrin takuntakun ọkùnrin takuntakun ṣàgó ìgbà tiwa. Mm. Hmm. custodian um, Yorùbá heritage. bẹ́ẹ̀ni Baba, dáadáa. Mm. kábíyèsí ikú bàbá yèyé aláàfin àtàndá tó gbèsè <sighs> ọláyíwọlá ibi ẹ bá wà yìí adéyẹmí kẹta kábíyèsí ọ̀run rẹ o wọ́n hmm. ṣe gudugudu méje yàyà mẹ́fà hmm. Hmm. nínú ìgbésí ayé gbogbo àwa tá à ń ṣiṣẹ́ ní Fresh FM bẹ́ẹ̀ni pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Yínká Ayéfẹ́lẹ́. toríjọ búdó sàdérè bí àná yìí ah. mi ò lè gbàgbé. mi ò lè gbàgbé kábíyèsí gbàtà àdọ́lọ̀ bàbá àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n tí bàbá sọ kalẹ̀ já mọ̀ pé bàbá yìí ṣe èèyàn lásán. téèyàn bá sì ń kánjú ò lè lọ sọ́dọ̀ bàbá. torí wọn mú rìn padà sínú àwọn ìtàn. wọn jẹ kó mọ àwọn ìdí tí nǹkan tó bá wá fi rí bẹ́ẹ̀ àti ọ̀nà àbáyọ. bàbá kábíyèsí ń bí ẹ bá wà ilẹ̀ rẹ. Mm, mm. Mm. tó àdúpẹ́. tó bá ṣeé ṣe ẹ padà wá sà kábíyèsí tó bá ṣeé ṣe ẹ padà wá láwọ̀ èèyàn míì ah, padà. gáúsù làwọn rú wọn hmm. ó tún dẹ̀ yẹn ẹgbẹ̀rún ọdún kéèyàn tó rí wọn. tí wọ́n bá padà wá. gáúsù kan ni. àdúpẹ́ hmm. ìgbé ayé tó dáa ni wọ́n gbé. wọ́n gbé ìgbé ayé tó ní àpẹẹrẹ wọ́n sì fi àpẹẹrẹ rere lélẹ̀ wọ́n sì jẹ́ wọ́n jẹ́ òǹlàjà àbí dúró fún ìṣọ̀kan ilẹ̀ kóòtù òjìbí ilẹ̀ kóòtù òjìbí àti ilẹ̀ hmm. nàìjíríà lápapọ̀. àwọn ọ̀rọ̀ kan wà tí wọ́n sọ ń jọ́ tá a jọ lọ àti mo dì í mú dọ̀la. Mm ọ̀rọ̀ tó mú ọpọlọ wá. gbogbo ẹni bá ní mm. oore ọ̀fẹ́ àti súnmọ́ kábíyèsí ikú bàbá yèyé mm. kò sí kó o mọ̀ kẹ́kọ̀ọ́ kò sí kó o mọ̀ rí ọ̀rọ̀ tí ó ṣe mm. ọjọ́ ayé ẹ láǹfààní dì mú. kò sí kò sí ni kì í ṣọ̀dọ̀ kábíyèsí tó lọ tó sùn lọ ó máa gbọ́ àwọn ọ̀rọ̀ ṣítí. ibi ẹ bá wà ilẹ̀ rẹ o. tó àsìkò wọn tó ni a fún ìgbé ayé rere gbogbo ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo ọmọ yorùbá lápapọ̀ gbogbo ọmọ ọ̀yọ́ aláàfin lápapọ̀ àkí hmm. gbogbo yín o ẹ kú lédè bàbá hmm. bàbá sùn ni bàbá sùn ni hmm. wọ́n ń wò wá àtàndá tó sùn sílẹ̀ tẹ́rù ẹ̀ tún ba ara ẹ̀ tó gbìngbà do ọ̀ràn sẹ́yìn kùlé ẹlẹ́yìn kùlé ẹlẹ́nkùlé ọ̀gbọ́dọ̀ fa tún bẹ́ẹ̀ ni tún gbọ́dọ̀ yá jẹ ọ̀gbọ́dọ̀ yá jẹ òwò sì gbọ́dọ̀ tún dànù. ọmọ ikú bá kúrìnrìn àjò kan padà mọ́ ó ṣe ó ṣe ó ṣe ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa tárùn ò gbọ́dọ̀ ṣe mm. ọmọ òfò ọmọ àdánù mm. kábíyèsí ń bí ẹ bá wà ilẹ̀ rẹ o. tó o yẹ lọ. gbogbo wa pátá là ń ṣe lédè lẹ́yìn bá a gbèrò lábẹ́lẹ̀ láti fọmọ ẹ̀ṣẹ́ ṣó ilé ayé tá wá yìí o ayé ayé ogun ni ayé tótó ayé tótó o. láì ṣe pé ọba dá ilé iṣẹ́ sílẹ̀ àwọn tó ń jẹ lábẹ́ kábíyèsí hmm. Hmm. ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni wọ́n hmm. tó jẹ́ pé ipasẹ̀ kábíyèsí ni wọ́n ti ń jẹ tàárọ̀ jẹ tọ̀sán jẹ talẹ́ àwọn yẹn ní ìsìn kọ́lọ̀ ń gbé aláàánú dìde ni tí ó ní irú ojú àánú tí kábíyèsí ọba adéyẹmí tí wọ́n ní tí wọ́n fi ń tẹ̀kẹ́ ogunlọ́gọ̀ àwọn èèyàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tébi ń pa láwùjọ tí ò rí ṣe tí ò rí jẹ tí ò rí mu láwùjọ kábíyèsí ẹ̀wẹ̀ yìí wò hmm. ẹ̀wẹ̀ ibi arúgbó tù sí làá bọ̀ sí ẹ bá mi fa bá mi rárá bá mi gbé máa yí súnmọ́ bíi ìwọ lọ ẹni ìrìn dáadáa ńgbà tó wá ń jọ sí. àní fúnra ẹ ló máa fò náà ẹ máa rí i pé nǹkan ti ọlọ́run o nǹkan ti nǹkan ti ṣe nǹkan ti ṣe oh nǹkan ti ṣe gan. ìkúnlẹ̀ àbíyamọ. ayé jọjọ ayé máa lè. ṣé ká fi ojú ṣé ká fi ojú yín hàn lórí Facebook àbí ẹ̀fẹ́. pẹ̀lẹ́ ẹ jẹ́ káwọn aráalé rí i jẹ́ káwọn ará lé rí ẹ̀ àbí. ẹ̀yin ẹ jókòó sápá bíi sà. dádì ẹ̀yin ẹ bọ́ bá sápá bíi kí kámẹ́rà má rèé hmm. rán wa létí orúkọ ẹ. ọlágòkè olúṣọlá lórúkọ mi. ohun ẹ tiẹ̀ tí wàá ti change ohun ẹ jọ tọkùnrin tẹ́lẹ̀ ó ti wá dòdò wọn ọmọ kékeré báyìí. Hmm. kí lẹ korúkọ yín. ọlágòkè olúṣọlá. ọlágòkè olúṣọlá ìgbà tẹ́ ẹ wá sórí ètò yìí kí lẹ bá wá ń jọ́ náà lọ́hùn. ìgbà yẹn hmm. apá yẹn ti jábọ́. apá ti jábọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ sápá tó fi jábọ́. ọ̀gá hmm. a ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé nǹkan ta mí lọ́wọ́ ni. kan bí kankan ló ta yín lọ́wọ́. mo fẹ́ ká ṣe nǹkan kankan àwọn tọ́mọ̀sì kan wà tó jálá ìgbàgbọ́ tí wọ́n ní bó ṣe jókòó yẹn ò díbọn ni. Ah, ẹ jẹ́ kí n bọ́ ṣe. Ah, ẹ má jẹ́ kó bọ́ ṣe ẹ má jẹ́ kó bọ́ ṣe ẹ mọ̀ pé kò sápá kejì kò sí nǹkan kan nínú ṣẹ́ẹ̀tì. ó ti jẹ dé àyà mi. ó ti jẹ dé ó ti jẹ dé àyà. ó ti jẹ dé àyà mi. kí ni wọ́n sọ nílé ìwòsàn? kí ni wọ́n sọ pé ó ṣe é tí ibẹ̀ yẹn kọ̀ tí ò san? gbogbo test la ṣe ni mo lọ ṣe tí mò ń sá kiri mo ṣe lupus test eh, mo ṣe mantle test mo ṣe.